Amen. أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحتقر السميع صلاته wípé àwọn sọ̀rọ̀wá nínú ṣẹ̀ríà wàá pàdé àwọn sọ̀rọ̀wá tó mọ̀ fún wọn ẹ̀ríkẹ́ ti la fi sọ̀dá nínú gbogbo orúkọ náà fi sọ̀dá kọ̀ọ̀kan àfẹsí sára àkókò tí sọ̀dá ti yẹn máa wáyé tó yẹ láti pẹ̀lú ní sọ̀dá tó sọ̀fìn àbí sọ̀dá tó fẹ́jìrì. ayé láti sáré ìgbà wo làwọn ti sọ láti rẹ ọkọ kó máa sọ̀rọ̀ ẹ̀ tó bọ̀ rẹ̀ láti sáré àkókò rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tó làásùrè lọ́sọ̀ ṣẹ́yì bákan náà sọ̀rọ̀ ẹ̀ tó mọ́rùn bákan náà sọ̀rọ̀ ẹ̀ tó ríṣà. bẹ́ẹ̀ náà ló ti wá nínú àwọn sọ̀rọ̀ wá sí mi tó ṣe wípé wọ́n fà wọn láti sákòókò wọn gẹ́gẹ́ bíi. صلاة العيدين مثلا صلاة الضحى مثلا صلاة الاستغفار تسع حكم هنا إضافة إلى السبب نعم ما بيتسي سبب صلاة ولا سنة ما بيتسي على abẹ́rẹ́ ìsọ̀tọ̀ ha sọ̀rọ̀ tó máa ń jẹ́ wípé ẹni sọ lọ́mí tó lẹ́sẹ̀ náà náà lọ́sọ̀ láti lọ́dẹ̀ kìí àmọ̀lẹ̀ lọ́dẹ̀ الصلاة صلاة الجمعة نعم فقلت لي نسبة إلى اليوم ما في اتصال لتعطفوا أرجو فسجلنا نعطفنا جيد طب صلاة الجماعة ما في نسبة إلى الهيئة ما في اتصالات báwo ni sọláàtì yẹn ti máa wáyé láti ti mọ̀ wípé ṣẹ̀ríà alẹ́sìnláàni fama ẹ̀dí ìlúkọ sọláàtì jàmà èèyàn méjì abẹ́ni tó ju méjì lọ tó bá tó sọláàtì ni kí náà pè wọ́n jàmà ẹni méjì abẹ́ni tó ju èèyàn méjì lọ nínú sọláàtì jàmà là pè wọ́n sọláàtì jàmà rẹ̀ nínú ṣẹ̀ríà yìí náà ó pàtàkì púpọ̀ lẹ́ẹ̀lìkà ìdókòwò àtúntò débẹ̀ fi láti ìjọ tí ọlọ́run bá ti ṣe àwọn sọ̀làwà àti ìlọ́ra ẹ̀ sọ̀lá àti àkọ́kọ́ lánàá bí ọ̀sọ̀lọ́ bá àlùsọ̀lọ́ àkọ́kọ́ kí lẹ́yìn rẹ̀ wọn náà ní sọ̀lá tó wọ̀họ̀ ànábì sọ̀lá àtọ́lá àkóso kílọ̀ nìkan títí tó fi dé orí sọ̀làwà lánàá bí ṣègbè gbogbo ẹ̀jọ̀ náà náà صلاة الجماعة أن يسوع بالشريعة وكافكم أو كافكم سبب كاكي ألك سبب الله إنه سبب ثم وأنا أخوان ومساجد هناك كذب عن مخفيت وسكنه كما في صلاة الجماعة إليه لوكا وفي ذلك منه تاريخ المساجد في الإسلام ike gbogbo onídàá mùsùlùmí bá ti kọ́kọ́ gbà àkọ́kọ́ táwọn kọ́kọ́ ṣe ń bẹ̀ ní kọ́ ṣe kíni wọn kọ́ mẹ́sẹ̀. nítorí pé mẹ́sẹ̀ tó bá ti lè wà nínú àmì ńlá ni lórí báwọn dání bẹ́ẹ̀ ló pé láwọn ìlú àmọ́ bẹ́ẹ̀ ló ń bì náà mẹ́sẹ̀ tàbá rí lu kan sí mẹ́sẹ̀ níbẹ̀ àmì ní pé ọ̀hánà ọ̀gbọ́n àti ìwà mi báyà mùsùlùmí wà lò òbí tó tún lọ náà ṣùgbọ́n wà ní pòsíṣàn kan bára rẹ̀ lójó ẹgbẹ́ wa tó sì lò rí wọ́n rí bẹ́ẹ̀ kọ́ ní sọ ìsọ̀tẹ̀ kan lọ́nà ló tó báyìí pé mùsùlùmí ti wà lò torí ẹ̀ tó ti jẹ́ pé àkókò kẹta mùsùlùmí máa ń mójútó náà ní mẹ́sítéèjì ànábì sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ ní kíá wọ́n ti di ìdíra létí ìdẹ̀lẹ̀ náà sọ bá àti ọ̀nà àti fi òkú láti òkú bá àpá fi lélẹ̀ ọ̀wọ̀ ìmọ̀síní kò sí bá àtàkùn láti àkọ́kọ́ ìdí pé a fi òkú rẹ̀ sọ́lẹ̀ lórí ìpayọ̀ náà ní tíá lánàá bí túndé máa dé nà àkọ́kọ́ táwọn ìfowópamọ́ ìfẹ́ ní kékeré òtún kọ́ ọ́ láti rẹ̀ àwọn èèyàn fara kúrò àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ bí wà ní ojú sí ilé wa ní ojú ẹni dàrú ha ẹni náà máa mú wà. ẹni sílẹ̀ nítorí kó ta paláṣẹ ẹni kọ́ lọ paláṣẹ tó bá ti lóṣù ibẹ̀ náà. àkúrẹ́ ti lọ òdúró títóbi lóṣù síbi tí wọ́n ti láti àlẹ́ Muhammad sọ̀rọ̀ wa àti sọ̀rọ̀ wa lọ. déédéé tó lóṣù ìlànà ìfowópamọ́ kíá lọ́kọ̀ọ́ láti torí ẹ̀ mẹ́tíláṣí àlùmẹ́tì làwọn mùsùlùmí ìrìn àjò kọ̀ọ̀kan ń gbọ́. nítorí pé ká mójútó àtúkọ́ nípò ìwà kọjá tó ká ní mẹ́tì kọjá tó ká ní mẹ́tì torí tá a bá rí ibi wọ̀ sí nígbà tí ẹ bá ń lu kòkòrò pípa lóko kòkòrò ipa mẹ́tì mẹ́tì. tọ́ tí wọ àwọn àdúgbò gbogbo náà lónìí nínú àwọn ìlú Yorùbá yìí ìlú Haúsá yìí ní àgbà Nàìjíríà wà yìí ẹnì pé àwọn alùmọ̀sáájì ló ń dàmí à àwọn kíláàsì ńláńlá àdúgbò kan ẹnì pé wọn ti nà sáàfin ọba àdúgbò tó ìjọba wo ẹnì pé bẹ́ẹ̀ nítorí ṣẹlẹ̀ ní pé láyé jọ àti Islam ní dé táwọn olùkọ́ kan yìí tí wọ́n bá ti tí wọ́n bá ti tẹ̀ lóṣùwì ká ọ ẹni tó bá jọba nílùú yẹn yàtọ̀ tí wọ́n mú àárín kòkòrò ló wọ́n ti sàfihàn ọba ẹgbẹ́ rẹ̀ wọ́n kọ̀ لو في مثلا هناك المسجد الجامع في المدينة هناك المسجد الطبي كله لو في طبعا سنة في واحد مسجد ومين لوجنا في في في مسجد وليس يوم على الوعد أنت الحمد لله nínú ìdí sáàbì bíi kan kò lágbára tó nínú láwùjọ wa ní nàìjíríà rí òun náà nígbà yìí pé mẹ́tì ní gbogbo àwọn ìdílé bá lọ jẹ́nẹ́rálì iná ìlú mẹ́ta bá wà lẹ́bàá lé ọba èsì sọ. ìdí ni pé àwọn mùsùlùmí wọ́n mú àwọn sọ̀dà wa lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ kéré jù ìwọ máa náà tún náà bá jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ kí ọ̀rọ̀ tó bá ti ọmọ ìjọ mọ́ a ló ta àmìlẹ̀ yọ̀rọ̀ sí náà. Sèré ìjọba nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bá máa tí wọ́n máa ṣe sọ̀lá wá jù wọ́n máa ń kí ọ̀rọ̀. Gbogbo wa di pé tán. Omi ìka mùsùlùmí wọn máa ṣe orúkọ rẹ̀ ní mùsùlùmí ni wàlá akẹ́ wàlá sọ̀tàkọ́ wàlá sọ̀lá. ولكن كذب وتولى فهذه صلوات صفات كويس صح إليه صلاة الجماعة والإمامة الإمامة ينادي في سياسة وفي يعني الصلاة sábà ti sọ̀rọ̀ sọ̀láṣí jàmáà á rí i pé jàmáà tá a bá rí wọn àwọn náà kò ká ta ìmá yóò kata ta ima yoo to wa tura níbi sọ̀láṣí. wọ́n sọ̀rọ̀ àlìmáàmà nínú ṣẹ̀rí àlìsàmíyà àlìmáàmà ó lè jẹ́ ọ̀ṣọ́gbọ́rọ́ ó sì lè jẹ́ alùpùpùrọ̀. àlìmáàmà tó kùpùrọ̀. وعباده الخلافة الخلافة الإمارة هي الخليفة ربكم يا فلاحي يا أمير المؤمنين ربكم يا فلاحي وأنت كنكين الشريعة الإمامة يقول يعني الإمام أبو بكر الإمام عمر الإمام عثمان الإمام علي رضي الله عنهم جميعا توفي يعني إمام سوريا eléyìí túmọ̀ sí pé kéde máa ń gbé ìmáàmù kìíní kan ìlú èdè ọ̀rọ̀ àtọ̀kọ̀lọ̀ ọ̀sẹ̀ bí a ọgọ́ta òkè ìmáàmù kíláàsì àlábì yàrá ìmáàmù ọ̀rọ̀ àpapọ̀ àti ẹ̀sìn lẹ́yìn àlè ìmáàmù tó lọ́ọ̀mà ètò tóbi jù. àlè ìmáàmù tó sọ̀rọ̀ òun náà ni lè máàmù lè kí n pa ọ́ lè máàmù lè kí n pa ọ́ yẹn ni lè máàmù kékeré nínú ìṣẹ̀lẹ̀ àìsàn ìmáàmù tó tóbi tí wọn sọ pé ìmáàmù nínú ìṣẹ̀lẹ̀ àìsàn wọn gbà lérò aláṣẹ àpapọ̀ fún oṣù ní pátákà ṣùgbọ́n tí ẹ̀ wọ́n á kà fún kòkòrò lónìí àbẹ́ ìfura bẹ́ẹ̀ ní ìdájọ́ ti sọ̀rọ̀ ọ̀fẹ́ fura nítorí pé tí ìmáàmù bá jẹ́ chief ó túmọ̀ sí pé olóyè ọba rẹ̀ ẹ̀yìn tí mo kọ́ ọba tó kù lè má mọ̀ jẹ́ tí ìmáàmù fún ma jẹ́ chief ọba yẹn èsì Islam ló lò èsì Islam ló gbé níbẹ̀ rúgbẹ́rì ìlẹ̀kẹ̀rẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ẹ̀rì lọ́rùn ẹ̀rì rúkẹ̀rẹ̀ lọ́wọ́ ọba fún ìyẹn túmọ̀ sí àwọn ọba tó yẹ pé àtàbílẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ làwọn ti sọ̀ra. nínú ilé ìwé bá bẹ̀rẹ̀ kẹ́tẹ̀ náà wọ́n máa pẹ̀lú náà náà ní pé ṣíṣe ìmọ̀ ẹ̀ polóyè láàbù. ìmọ̀ẹ́dá tí irú chíìpì máa mi ẹ tó bá di irú kọ̀ọ̀kan ọba tó fi jẹ́ lára wọn mọ́ ó lè tún láwọn àdúgbò yẹn. صح ولا لا؟ torí pé kò lọ́mọ náà ti láwọn ìṣòro ìfura rẹ̀. láwọn àmì tiẹ̀ fírídọ́ọ̀mù bẹ́ẹ̀ wọlọ màmá lówó lówó sórí ẹnì kan ní pípọ̀ yí orí rẹ̀ sí tókè ṣùgbọ́n tí wọ́n gbọ́ wọ́n wé tó sì túnmọ̀ sí pa abẹ́ ọjọ́ yìí tó bá ti lè sáńpà pẹ̀lú àpótókòòlù òye inú kí ni wọ́n lè ẹ̀sìn náà wọ́n dàbí ìtòyè míì tí èsì tó ńlá wà ní lẹ́gbẹ́ lẹ́kẹ̀ẹ́ wọn gbé so lọ́rùn tí wọ́n á di pé wọ́n fẹ́ rọ̀ ní oyè o tí wọ́n ti wọ́n lè ẹ bọ́ lẹ́kẹ̀ẹ́ lọ́rùn ẹ bọ́ lẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́ba tó rẹ̀ ní márùn-ún ẹ̀kọ́ jẹ́ sí i márùn-ún ẹ̀kọ́ jẹ́ sí i kò bá sí i kò bá sí i kò bá sí i ìwà àti ìfẹ́ wọn láti ra gbolé ẹ̀kọ́ jẹ́ ju ìmá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tí wọ́n á bẹ́ẹ̀ tó pé ìmá mú tùlú ẹnì sọ pé kó bẹ́ẹ̀ sí kò sí dàrú ìgbò pé lẹ́yìn náà wọ́n gbẹ̀gbẹ́ àtìláńtì máa kó sí. تجد إمام إمام بس أعرف إمام جامع كبير في ترى مسجد في إمام في إمام مثلا لا وخلاص وليه ليه يا جماعة tó ìmáàmù kan fún wa wà ó náà ní alìmáàmù tó fi lẹ́yìn wọ́n pè ní ìmáàmù pípa torí pé nísìnyí láyé tó a ti sìn táwọn ẹ̀ka bá gba páálí ó parí lẹ́kùn kan tó bá mi ó parí lẹ́kùn kan tó bá mi páálí kẹta fílẹ̀ pé phd so wọ́n ní dègírí dègírí dègírí àwọn dègírí sàwọn gbàgbé dègírí dègírí ó ti gba dègírí àwọn dègírí so wọ́n á ní ẹ̀ ẹ́ wọ́n gbọ́dọ̀ tó kú o tó ṣubú ńlá ṣubú ńlá pa àbí bàtà ṣubú àbí bàtà ọ àbí èyí kí ló ti di ẹni òní pòfẹ́sọ̀. so nínú ètò tàwọn tí wọ́n ṣe academician àwọn wòye pé tí ẹ̀ máa ti gba pòfẹ́sọ̀ kò ti parí ọ̀gá rẹ̀ ti parí rẹ̀. nínú ẹ̀kọ́ náà nínú ẹ̀kọ́ náà sọ àwọn wòye pé tí ẹ̀ bá ní mọ̀ tí ìmọ̀ yìí bá ti kọjá gbogbo ìjà fún a kò ní kí ni àgbè máa kò sí tí ẹni ti fi pòfẹ́sọ̀ kẹ̀kẹ́ wí máa kọjá kò dájú kó pòfẹ́sọ̀ tó ti ọmọ àti òfin tó wá tẹ̀lé àgbè máa nínú màdí òkè tí máa mú tí ó yọ ọ́ fáwọn bá torí pé ẹtí pé wà lẹ́gbẹ̀ẹ́ bọ̀ wò. eléyìí kọ́ ni wọ́n ń sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ lè máa ń fi kí n bá yàrá tó ọmọ pátí àti gẹ́gẹ́ eré mangalóbi kí ni mangalóbi. eléyìí làwọn máa ń bá yàrá lọ́wọ́ lọ́wọ́ àyè. ẹbí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ kalẹ̀ àwọn ọ̀rọ̀ ìgbọ̀rọ̀ kalẹ̀ wà tẹ̀ nínú ìlú wa ìtẹ̀ ìlú wa tẹ̀ wọ́n ti tẹ̀ tó ọ̀rẹ́ ta ìyọ́wọ́ àkójọ wà pàkíyèsí ẹ̀dá fún náà wọ́n tó wọlé ní ojú àrùsẹ̀ wọ́n náà tó kójọ ojú wa fi èsì wọ́n náà tó wà lọ́sọ̀ báyìí kù lásán lọ́dọ̀ ọmọ yẹn pẹ̀lú tó ti fi èsì o. kí ara ń parí ọ̀pẹ́ ní wa àdìgbò nǹkan wọ́n bí rọ̀ṣọ̀ wọ̀ àtẹ̀lẹ́kọ̀ọ́ bá lè jì rẹ̀ nínú wọ́pọ̀ ó ní àwọn àdéhùn wa ó tún wá ní àwọn àgbọ̀yé náà ولذلك العمل عنده الذي عليه العمل عنده الذي وجدنا عليه الناس في بلادنا المقرر عندنا لا هو يقدر يتصل عليه بما غيره ولذلك طيب تتبع فيه لكن قمت لا تدعو لدى أواحيد السموات الإمام النووي رحمه الله وذكرى ربه روضة nínú síra yẹn ó ní mo ní àwọn àfikún tí màá tún síra yẹn yàtọ̀ sí sí rọ́ọ̀kì kọ́ tó má tó wá mú má fẹ́ mú àdínkù tèmi wá rọ́ọ̀sọ̀ mọ́lá yìí ní ìgbà yẹn òun náà wá ní àfikún tiẹ̀ ilé àfikún tiẹ̀ tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́sọ̀ tó kúlì ni ó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní mo bá ti parí kọ́mẹ́ntì yẹn máa sọ wọ́n lọ́wọ́ àárẹ̀ gbogbo àti wá ti kúlì tó parí pẹ̀lú ọlọ́wọ́ àárẹ̀ àdínkù ọlọ́lọ́mọ yẹ kí n gba kéèké ọwọ́ kọ́mẹ́tì lórí àdékò ní kọ̀kọ́ náà ògbólùtò wọ̀tọ̀ ẹ̀jẹ̀ àwọn olùmọ̀ tó ti ọ̀la wà. àwọn kọ́mẹ́tì ti náwó ní ọlọ́lọ́mọ yẹ. kí ló ti lọ́ọ́ dé fún ẹwọ́? gbogbo eléyà fi hàn wá pé àwọn olùmọ̀ ìsìláàmù ṣe máa ní mọ̀ títí títí títí. ó sì gbàdá lè الإمامة أي الإمامة في الدين الإمامة في العلم شوف إليه جاء وجه الجنة ولا شك هذه الكي àwọn ẹjọ́ ń pè ní ìmáàmù dà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pè ní ìmáàmù ṣùgbọ́n tó ṣe é pé wọ́n lè tún wọ́n pè bẹ́ẹ̀ nígbà tó wà. wọn lè má pè bẹ́ẹ̀ àtúbà torí pé lọ́wọ́ àwọn oṣù náà jọba àwọn ẹsẹ̀ ìlú ẹgbẹ́ yẹn dára o ti níma níma níma níma àwọn bàbá kan tó fi tọ̀ àlejò máa wọ́n hàn pé máa wọ́n á tọ̀ gbogbo eléyìí wọ́n sàlàyé fún wa síta nítorí jẹ́ máa sọ láti jọ àti nítorí jẹ́ máa kékeré fáwọn yìí ṣùgbọ́n kékeré fáwọn yìí lọ́dọ̀ tí wà náà lè ní ìmọ̀ àwọn máa ń wò pé ọgbọ́dọ̀ wà pàmẹ́lẹ̀ ọgbọ́dọ̀ wà pàmẹ́lẹ̀ ẹgbẹ́ inú bí ìjọba náà tó fi sẹ́yìn lè jẹ́ ìmáàmù fún sẹ́yìn lè jẹ́ ìmáàmù fún tọ́ ọba jẹ́ kò ní í ṣe gbà àmọ́ sẹ́yìn lè ṣe ìmáàmù fún kọ̀ọ̀kọ́ yìí wa kọ́ bá ṣe ó lè jẹ́ sẹ́fúrárì lórí rẹ̀ ìmáàmù oríṣi wà lóṣèlú yàrá. الإمام الراتب والإمام غير الراتب يا قلت لك قلت لك الجماعة إذا تابع صورة صلاة الجماعة وليس الجماعة بالجواع الجماعة الراتبة والجماعة غير الراتبة إمام لم يكون نهي ولكن صلوات بعد هذه حرب قوس الليل ìmáàmù kan ti wà fún ẹsẹ̀ pàmẹ́lẹ́ tẹ́mpárì tẹ́mpù sọ láti bá tuntun wọlé kọ́rí kan lé. àbíkó jẹ́ pé ìmáàmù kan wà lẹ́kọ̀ọ́ ní òkè sọ́kì omi ni òkè lọ́wọ́ omi ni òkè àpò omi ni òkè mọ́tò omi ni òkè ìṣà ìmáàmù márùn kálukú wà rọ́ọ̀tì fún sọ láti kà. جماعة ثانية جماعة ثانية ما حصل رأسها ìmọ̀ àtúnṣe ní àlùmọ́ ìjùmọ̀ ní sọ̀lá kan torí pé àdúgbò wọn ni mẹ́sídẹ̀ẹ́dì wà lóyún sí sọ ní adùn sáàbà rẹ̀ nìkan á bèrè pé àdí lágbájá. jẹ̀mọ́ àbí ìrọ̀rùn àtúbà ti wà jẹ̀mọ́ àtúnṣe ní àtẹ̀fúrálì àwọn tó kí sọ̀tà tó ti sọ̀lá ti ń bọ̀ mẹ́sídẹ̀ẹ́dì wọn tó ti sọ̀lá ti ń bọ̀ gẹ́gẹ́ bí mẹ́sídẹ̀ẹ́dì tó wà láàrin dà mẹ́sídẹ̀ẹ́dì tó wà lórí ojú ọ̀nà àwọn àrẹ̀ àti Eh, ẹjọ́ bá dé rẹ̀ wọ́n ti sọ láti wọ́n sùn àlọ́ wàhálà tó gbogbo eléyìí kó tó ti ká mẹ́nu bà wọ́n látàrí àwọn àdéhùn tó máa wà. àdéhùn alákòókò wọ́n sọ̀rọ̀ abdullahi bin umar rabi allah anhuma anna rasulillah sallallahu alayhi wa sallam qaal صلاة الجماعة أفضل من صلاة الفجر بسبع وعشرين درجة. في صلاة ساكنة جماعة. قل بسم الله الرحمن الرحيم ولست تشبه بسبع وعشرين درجة pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n. sọ̀dá eléyìí tá a ti níjàmá ọlọ́lá ti fi àdámúwá lọ pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n. متفق عليه الإمام البخاري أبي مسلم في ذلك ولهما وقال مسلم كيف أن ذات الأسود أبو هريرة رضي الله عنه إذا النبي صلى الله عليه وسلم يقول الله الصلاة تعدام ولو بخمس وعشرين درجة بخمس وعشرين جزءا ويلو إيقين mẹ́ẹ̀ẹ́dọ́gba pẹ̀lú òfin mẹ́ẹ̀ẹ́dọ́gba. àlìmọ́mù Bukhari ó tún bẹ́ẹ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ gbà wá látọ̀ lọ ní bẹ̀rẹ̀ ìdílé kòtìrì ọ̀bí ọ̀lọ́ ọ̀hán nígbà tó sọ̀rọ̀ bá àtúnṣe sọ ilé sọ̀rọ̀ àtúnṣe jàmá ọlọ́lá tuntun láti ta tá a dá lọ pẹ̀lú àtúnlọ mẹ́ẹ̀ẹ́dọ́gba pẹ̀lú àtúnlọ mẹ́ẹ̀ẹ́dọ́gba àwọn ìgbà wáyé pẹ̀lú ọlọ́pàá ọ̀sọ̀kan gbọ́dọ̀ tó wọn bá wá gbogbo wọn lọ́kẹ̀kẹ̀ rẹ̀ èyí tí bùkárí àti mùsùlùmí ọ̀gbà wá nínú wọn àti bùkárí lọ́dà gbà wá. ẹ̀gbà wáyé ó ti tọ́ka sí ọlá tí ẹ̀mí ẹ̀kú sọ̀rọ̀ àti ìjọba lórí sọ̀rọ̀ àti sẹ́yìn àdáhùn wa lọ. jọ̀mọ́ nínú sọ̀rọ̀ àti ó sì ṣeé ṣe kọjá pé èèyàn méjì péré ni àbí wọn ju méjì lọ ṣùgbọ́n tó bá ń pè èèyàn méjì péré lọ́ba mọ́kò láti jẹ̀mọ́ àwa ọ̀la ìfẹ́kọ̀ọ́ báwo wá ní tó bá ju méjì lọ lọ́wọ́ àti ti wá nínú ọ̀la àti ti wá mọ́ tó lọ́sìn ẹ̀sẹ̀ bí táwọn ti tọ́ka sọ̀rọ̀ bá àti sọ́lọ̀ gbígbé àlékún ọlọ́run bá sọláàtì jọmọ àtàmúwá bí iye èèyàn tẹ ń jọ mú sọláàtì wọn bá ti pọ̀ sí. rẹ sọláàtì tí ìfẹ́ náà jẹ́ mẹ́wàá yọ pọ̀ lọ́la ju èyí tí ìfẹ́ náà jẹ́ mẹ́ta mẹ́rin márùn-ún báwo wá ní títẹ̀ náà lè bá jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ètò ti pé ìyẹn ẹgbẹ̀rún lásán lókè tó torí ẹ̀ wọ́n á ní gbogbo ẹ̀gbà wá tó wá kí ẹ bá ti fẹ́ rí pé á rí pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ètò pọ̀ ju tọ́ka sí kọ́dà ẹ̀gbà wá tó wá látọ̀dọ̀ ẹni tó gba mẹ́tàdínlọ́gbọ̀n wà pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níbo ni Abdullah ibn Umar kí ló wá dé sẹ́gbà wá kan wá tọ́ka sí mẹ́tàdínlọ́gbọ̀n ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ láti ṣàlàyé ìdí tẹ́gbà wa kàfi tapọ̀ ọ̀rọ̀ yòókù. a lè sọ yìí pé àtìsí wọ́bẹ̀ àtìsí ọwọ́bẹ̀ lórí pé Bukhari àti Muslim ga ló tún bá wa. torí ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ó ṣeé ṣe kọjá yìí pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n làdá sọ̀rọ̀ bá àtẹnà kọ́kọ́ sọ̀rọ̀ kọ́nà ọ̀rọ̀ tó tún fi hàn yí pé ó tún lé méjì kọ́nà tó tún fi hàn pé ó lé méjì ìyẹn ni pé mẹ́ta ní ọ̀gbọ̀n àjùlọ. tó bá jẹ́ bẹ́ẹ̀ àdẹ́kẹ́ tó dé gbẹ̀yìn ń tọ́ka sí pé àwọn èso síwájú kọ́ àyípadà ti bá wọn. lọ́sí pé àlẹ́ lórí pé ẹ̀gbà wa tó sọ pé mẹ́tàdínlọ́gbọ̀n lọ́ka ẹ̀sìn ànẹ́bí. sọ̀rọ̀ fún wa ní ó yá mọ́tíláṣí tó bá jìnnà síbi téèyàn ti ń bọ̀ èèyàn ní ládàá àlékún ládàá mẹ́tàdínlọ́gbọ̀n yàtọ̀ sí tí mọ́tíláṣí bá súnmọ́ léèyàn tí mọ́tíláṣí bá súnmọ́ léèyàn èèyàn ní àjùlọ ládàá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. àwọn kan ní bóyá tó bá gbé mẹ́sì lèyàn ti lọ ṣe sọ̀láàtù jàmáà èèyàn ní ládàtọ̀ pọ̀ ju ẹni tó ṣe sọ̀láàtù jàmáà níbi tí èsè mẹ́sì lọ. ṣùgbọ́n kẹ̀kẹ́ kẹ̀kẹ́ tí ìtàgé ẹ̀kí sọ̀láàtù jàmáà bẹ́ẹ̀ àjùlọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ṣáàgì ní àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sẹ́ni kankan tọ́tọ́ ka sí ìgbìyànjú lásán ni. tó atámẹ́ ìpè sọ̀rọ̀ láti ń jẹ́ máa kọ́lọ́ láti sọ̀rọ̀ láti fẹ́sì lọ. ṣùgbọ́n wo ìgbà tó sọ ìpè sọ̀rọ̀ láti jẹ́ máa ọlọ́ láti sọ̀rọ̀ láti sẹ́yìn dáṣe lọ. ó ń tọ́ka sí wípé sọ̀rọ̀ láti dáadáa mú wa òun náà lọ́la torí sọ ma sọ pé àfọlù zayidun àfọlù mi bẹkẹrẹ pé zayidu lọlá tó bá kúrò lọ tó túmọ̀ sí pé bá kúrò lọ́lá rárá ni kò túmọ̀ sí òun náà lọ́lá bó tilẹ̀ jẹ́ bọ́lá zayidu ju tiẹ̀ lọ. torí ẹ sọláàtù jẹmáà ọlọ́lá sọláàtù ta ti dámú wa náà kọ́ òun náà lọ́lá bó tilẹ̀ jẹ́ wípé ọlá ti ń bẹ fún sọláàtù jẹmáà ó ju ti sọ̀lá àtúntà dámúwá lọ pẹ̀lú àwọn àtúlọ̀ yẹn pẹ̀lú àtúlọ̀ yẹn. ètò túmọ̀ sí pé tí sọ̀lá àtúntà dámúwá tí ó bá gba àtúlọ̀ mẹ́wàá mélòó ni sọ̀lá àtúntà náà ọba. Nah, nah oṣù ẹ̀rí kankan ẹ̀rí kankan náà márùndínlógójì tàbí mẹ́tàdínlógójì áhà ìṣẹ̀ kò ti bá wò ẹ̀sẹ̀ rẹ pé àpèjúwe ń dàpọ̀ ṣe ká má lọ sí sí fẹ̀tí sọ̀lá tó dáhùn wa tó bàtà ládàá mẹ́wàá tí. ti jẹ̀má ju èyí tá a dá mú wa lọ. kí wọ́n ní ti jẹ̀má ni ó ní nígbà tí èyí tá a dá mú wa bá ní ládàá mẹwa wọ́n ti kọ́kọ́ pé eléyìí jù lọ sọ ní mẹwa ṣùgbọ́n ní ìsìn ti tó wá àtẹ̀gbẹ́ nínú kọjá ìgbé wọ́n máa ní àdúlọ márùndínlógójì àbí mẹ́tàdínlógójì. Ìdọ̀gbọ́ yẹ wa ẹ wá owó yìí òkú tí mi ti rà olùdásọ̀ láti mú wa ní kọ̀rọ̀ yà rẹ̀. Ẹ wo yìí òkú tí mi ti rà tí ò ní wá sí mẹ́sì àti lẹ́yìn àti parí sọ̀dá lórí kó lè bá àwọn adá tiẹ̀ tí ẹ bá wá kó jọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí mẹ́tàdínlọ́gbọ̀n lójúmọ́ kan èèyàn pa èèyàn pàdánù márùn ẹ̀wọ̀ yà àti lọ́sọ̀ pàdánù lọ́sẹ̀ kan kọ́ lóṣù kan ọdún kan à oṣooṣù pọ̀ torí rẹ̀ ẹ̀ kò sí ìtọ́nà onígbà bẹ́ẹ̀ àmọ́ yàtọ̀ wà torí pé àfijọ́ ọ̀lọ́kọ̀ ọ̀gbìn náà ní àmọ́ yàtọ̀ wà. صح ولا لا؟ تريد إليه إنه صنع فراغ فوق في العلاقة وانا كان 25 by 5 فلا لو أحد 25 لا So you're not 125 Even the Naira Naira Naira wọ́n pè ní dáradà àjùlọ wọ́n tún pè ní jùlọ ìpín àjùlọ tọ̀nsọ̀nù tọ̀nsọ̀nù tọ̀nsọ̀nù ìyàgbẹ́rẹ́ tó kúrò kó lásán lè fi kó ní ọ̀dà gbogbo tó wà ní kó ní ìyẹn lápá kó ní ìyẹn lápá ìjà dá ìjà dá ìjà dá wọ́n á tún olè kó ló lè kó kó káyọ̀ yọ̀ọ́ dábàá bẹ́ẹ̀ dábọ̀ kíákíá má ti nà ẹ́ sínú àtẹ́wọ́ nítorí délé káwọn ti ra wa o sọlá tó jẹ máa ọpàtàkì ọpàtàkì púpọ̀ tọ ṣé ìgbà tí wọn wé pé sọlá tó jẹ máa àti ọkùnbọọlù mẹ́rin sọlá tó tẹ́lẹ̀ ṣé ó túmọ̀ sí wípé sọlá tó jẹ máa sọlá yìí gẹ́gẹ́ bí sọ̀rọ̀ àti fásitì ti dé súnà ike ká mú sọ̀rọ̀ àti wà wá tẹ̀mà súnà àbí òun ìdájọ́ rẹ̀ ọ̀làgbà ti sọ̀rọ̀ àti àdájọ́. because bàbá sọ pé lágbájá ọ̀dà lágbájá lọ. a ti mọ̀ ní kí ẹni tí wọ́n da jùlọ náà kọ́ òun náà dáa. túmọ̀ sí pé ìkíni kejì wọn ní tí wọ́n jọ ṣe tí wọ́n fi dáa tí wọ́n fi dáa dúra wọn lọ ìdájọ́ wọn yàtọ̀ nínú ẹ̀ ìdájọ́ wọn yàtọ̀ nínú ẹ̀ nítorí pé tí a bá sọ yìí pé ìyẹn ọlọ́lá ju àbọ̀dá ju àmàlà lọ. ó túbọ̀ sí pé ìyẹn ọjọ́ ọlọ́ láti àmàlà lọ. ṣé sábà wá wí bẹ́ẹ̀ sọ́tọ́ bẹ́ẹ̀ kan sọ pé ọ̀ràn yẹn ká nìyẹn nítorí pé ìyá lọ́la jà àmàlà lọ. báyìí lọ bẹ́ẹ̀. nítorí pé bàtẹ́ tó kọ́ lọ́la jù lọ ọ̀la tẹ lórí jù lọ kò túbọ̀ kọ́ ara yẹn. lòun kẹta ẹ̀sùn kan lọ́tọ̀ á lọ́ra yẹn. torí àwọn sọ pé àlọ́ إثبات الأفضلية نفي الغلو إذا تبقى إيه صلاة الجماعة قل لك صلاة تعدم ولو sísọ kọlọ láti lọ o ti túmọ̀ sí pé sọ láti ọ̀dọ̀ náà ò ní tọ́ra ẹ̀. Sọ̀kọ́ yé wa. Gbàtẹ́ sísọ kọlọ láti lọ ni o túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ ẹni ni. Ẹni tó bá fẹ́ kọlọ ti sọ láti náà ẹni tó ti fẹ́ kọ́dá sọ láti wa. nítorí pé ìbáàtò ọ̀pọ̀lìyá nàfẹ́rẹ́ wúlò pé kìíní kan lọ láti kìíní kan lọ ó túmọ̀ sí pé èyí tó lọ láti òkè sọ̀rọ̀ ẹ̀. eléyìí ni ẹ̀rí àwọn màlìkìyà àti àwọn hànàfìyà àtàwọn míì nínú àkọ́kọ́ ọ̀ wọ́n sọ pé sọ̀rọ̀ láti ń jẹ́ máa ṣe sunna tó mú akẹ́dà pé sunna tó lágbàá nítorí pé ó lọ láti tàbí àti lọ́wọ́. àwọn kì í kọ́ ara rẹ̀ eléyìí ló fà á tó fi jáde nínú àwùjọ nàìjíríà wà rẹ̀ àtàwọn àwùjọ òní ìlú jáde pẹ̀lú màlìkíyà ẹ̀ ní kọ́kọ́lọ́pọ̀ ìlú ọmọ ti láti lọ sí sọ́la lọ́dọ̀ àwọn sẹ́ẹ̀kì láàbà àbáyé lọ́dọ̀ ìlú ọmọ ti ó ti jọ nítorí pé jùmọ̀ àkọ́rọ́ àyè lọ́dọ̀ lẹ́sẹ̀ yìí máa ń mú mọ́sílẹ̀ jáàmẹ́ fẹ́ẹ́kẹ́ tó bá yẹ jíjọ júmọ̀ ẹ̀rẹ̀ ní mọ́tíláṣí mọ́tíláṣí lè wà ní ẹ̀gbẹ́ rẹ̀ tóbi sọ̀kalẹ̀ wá tó ṣé ọmọ tí òun rẹ̀ yàrá bàbá wọn ti kéwọn ẹyẹ lọ́kì rẹ̀ lọ́kì wọn kà jókòó lórí náà ti kọ́ ọmọ èso náà ti kọ́ ọmọ àbí èyí wa lórí ààrẹ rẹ̀ ṣe kì sọ̀ràn ẹ̀ kì í sọ̀ràn ẹ̀ ó sì tọ́ka máa dára wa ní àwọn ládàá yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́tọ́ òkútọ́. ṣùgbọ́n àwọn olùmọ̀ táwọn sọ fún ara ẹ̀yà ní sọ̀rọ̀ àtúntò wa. àwọn ẹni ìsìbáàbù ọ̀pọ̀lì ìyá làáyà ń fi wúlò. wípé kìnnìkan lọ́la tó kìnnìkan lọ́wọ́ kò túbọ̀ sí pé lọ́la tó kò lè dọ́ra yẹn ẹ̀yẹ wa ìgbé kìnnì kan lọ́la ju kìnnì kan lọ ọwọ́ bá ti sọ ìgbé ya ọlọ́la jù lọ kò túmọ̀ sí pé kò lè jọ́ra ẹ̀ abẹ́ màbẹ́ ìrìkọ́nà ọba wa sọ ìgbé ya yọ lọ́dún yìí náà hali adúlókun ala ti dá ọ lọ́njì kùnmí ala ti dá تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ẹni kí n tọ́ka tí òwò kan kí n tọ́ka tí òwò kan tó ti kí tẹ ẹ bá kópa nínú ẹ ọlọ́run ọba òbí làálẹ̀ níbi ìyà tí tani ti rọ òwò náà ní kẹ́kọ̀ọ́ náà wà bọ́ àtúntì rẹ̀ kí ẹ ti máa dá fún sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú àwọn dúkìá ní àtàwọn ẹ̀mí yín. náà ṣíṣe bẹ́ẹ̀ ló lóore jù fún yín o ṣíṣe bẹ́ẹ̀ ló lóore jù fún yín o tẹ̀lá gẹ̀ẹ́rà ló lóore jù fún yín. ṣé ìmánì bìlá tàbí rọ̀súlì àti jìhá ṣé kìí sọ̀rọ̀ ẹ̀ kìí sọ̀rọ̀ ẹ̀ ká kọ́ lọ́wọ́ àdàmẹ́bí sọ̀rọ̀ àbí òye wa ẹ̀ ọ́ túnmọ̀ sí pé. إثبات الأفضلية لا ينفي الوجود فكما الله أحسن يا الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذر البيع ذلك خير لكم إن كنتم تعلمون pèpè fún sọláàtù jùmọ̀ pèpè kejì tí máa wáyé فيما máa tó bá ti maa waye gba ẹ yára tètè lọ síbi ìrántí ọlọ ẹ pa káràkátà sí yíyára tètè lọ síbi ìrántí ọlọ ló lóore fún un pípa káràkátà sí ló lóore fún un tó bá kẹ bá wọn nísìnyí tó bá tó bá ti pé sọdá tẹ́lẹ̀ kejì kìí ṣe nàmbà fẹ́ nípa ọkọ̀ ní sùmẹ́tì túlà tó bá ti fi náà ti máa ń palẹ̀ yá máa ní tó bá rí oṣù tó ń fi ọ́. àlẹ́ sọ mùsùlùmí ṣé o ṣe mùsùlùmí ọ̀ràn àyẹ̀ ni ìrẹ́ làwọn kọ̀ọ̀kan wà fẹ́ sọ pé wà láyé dígbò sáàì ilẹ̀ ìhà ìlà bàdàn nìdá ẹ̀rìndàn nìdá ẹ̀sẹ̀. gbàtà máa ń pèpè fún sọlá tó dùnmọ̀ àgbàna ló jọ ọ̀ràn ẹ̀ka owó kọlọ̀ náà àmọ́ tí wàá fi ilé yẹn ó yẹ kó ti débẹ̀ adúrú orí tó sọ fún rẹ̀ nígbà tó fi wọlé kọ́ àní ọdún náà ràkúnmí bẹ́ẹ̀lẹ̀ fẹ́ẹ́ tó bá tètè wá kó o rí mú wa màálù bẹ́ẹ̀ kó o rí mú wa àgbo bẹ́ẹ̀ kó o rí mú wa abodìyẹ bẹ́ẹ̀ kó o rí mi sọ́wọ́. ẹ̀yin bẹ ọ̀pàdánù ẹ̀ ọwọ́ adílẹ̀ ìgbà tí wọ́n fọ ayọ́ náà. àwọn òbí gbà òpó sí àbí òsì òsì ẹlòmíì ìdí ìgbà tí wọ́n ti òkú jùmọ̀ òkú rákà kejì ọmọ tí ẹ ti bàbá yìí o ọlọ́run àwọn ẹ má ti ọ̀ràn yẹn ni torí ẹ̀ wọ́n sọ ipe ipe ọ̀ràn yẹn ni kankan àtúpẹ́ kankan lọ láti kankan lọ kò lè pé kí nǹkan wọn náà jọra ẹ̀ ebi jẹ ọ̀rọ̀ díẹ̀ lórí àdìsí lẹ́yìn rẹ̀ ni àfọwọ́n á máa di tẹ̀lé kejì wa eléyìí wà látọ̀dọ̀ àbúkọ ẹ̀yìn lọ́rọ̀ fi ọ̀rọ̀ àwọn àyè olóṣìṣẹ́ ọlọ́run kí àtúntò ọlọ́run bá kún ọba ọ̀sán yìí pé wọ́n lẹ́nu yìí lọ́sí ibi ẹ̀dẹ̀ mo fọ́ ọlọ́run sẹ́mi ìdí ń bẹ lọ́wọ́ rẹ̀ ti fura eléyìí ìbúra ni joseph ndẹ̀sẹ̀ láti rahman pẹ̀lú ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run ẹlẹ́dàá wọn. ó sì tọ́ pé a lè fi orúkọ ọlọ́run ọba búra a sì lè fi ọ̀kan nínú àwọn ìròyìn rẹ̀ búra. àwọn tọ́tọ́ sí wa tá a lè fi búra kò ju méjì lọ. èyí yòówù tó bá wù ọ́ nínú àwọn orúkọ ọlọ́run láti fi dájú orúkọ ọlọ́run kò lè fi búra èyí tó bá fẹ́ nínú àwọn àròyìn ọlọ́run láti rí dájú pé ròyìn ọlọ́run kò lè fi búra eléyìí òfin ọlọ́run yàtọ̀ sẹ́lẹ̀yìn ọ̀tọ̀ sí wa káfíń kan ní ìbúra èyí ni kò fún gbọ́ àwọn òbílẹ̀ wípé ògùn ni òǹkè jẹ rubbish nonsense. àbí bàtà ni ẹlòmíràn bàtà yóò fi jẹ àbí kọ́ bọ́ bàtà alẹ̀ sí ilẹ̀ tó ń sùn. àbí wọ́n fi ọ̀bẹ rẹ ní kókó dà sómi náà fi ti rẹ̀ káwọn wá kúra káwọn pè mí gbèsè ògùn làwọn sì ọlọ́mọ ayé máa kan kó sí tó burú tó èèyàn kàn máa wọ́pọ̀ nǹkan ẹnì kò sí ní mọ̀ fún ọ̀gbọ́n wọ́n wà bẹ́ẹ̀ làwọn aláìmọ̀. كذلك أموات غير أحياء وما يشعرون أيام يبعثون وكل سنة ويتلعن وما بعثتهم بما تجي الجاهلون فموت قبل موتهم والعالمون وإن ماتوا فأحياهم أيوة، وبالجهل موت وبالجهل موت قبل الموت لأهله وأجسامهم قبل القبور قبور يقول بينما كان يوافقين وتوقف عليها أعرض آه، بذلك وتوسرا يوتي ما أصر يوم أقول بينما أقول إنقاط ما تقول يوتي ما أقول لا إله إلا الله والله إنك لجعل aláìsàn tó ń gbogbo tó ń ṣe àmì àìmọ̀kan oríṣi náà abọ́ bàtà rẹ̀ olóògùnra kí á ló túmọ̀ ọjọ́ bàtà rẹ̀ aláìsórí lọ lọ́kọ́lá ìfọ́tò ìlà mo ti sẹ́rù ọ̀tọ̀ lọ ẹnìkan ń búra fẹ́ nìkan tòun ni ọlọ́gbọ́ náà torí pé wọ́n ti ọ̀ka òkun kan gbọ́ ṣé òkun wa ju àgbà ọ̀ abẹ́ ìgẹ́sẹ̀ ọlọ́gbọ́ ó rí pé ẹ̀ àìmọye irọ́ tẹ̀ ń pa ló kọ́ lọ. okùn kan gbọ́ gbẹ́gbọ́ òkun gàá gàá yọ náà ó ti túmọ̀ sí pé òun gàá pọ̀ òkun gàá ń bọ̀ àwọn wàláyé àti ká tó tọ̀lé jù àti tó wọn bá ń lórí ẹbí yẹn àlẹ́ sọ̀rọ̀ wá sí ni máa ń bẹ̀rẹ̀ lẹ́yìn lẹ́yìn lọ́kọ́ ẹnikẹ́ni tó wá sí nǹkan mi tó wá sí ọlọ́ àwọn ti búra ó ti ṣe kẹfẹ́rí sọ̀rọ̀ ó sì ṣe kọ̀ sọ̀rọ̀ tó kẹlẹ́ náà sọ ẹ̀mú rẹ̀ lọ́kì yá àti bàbá àti búra bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wí láwọn ilẹ̀ Yorùbá yìí rubbish nonsense ìyá àti bàbá rẹ̀ wọ́n mọ̀ kú láìdí táà tí wọ́n ti kú wọn ò tó bẹ́ẹ̀ ká wá fún wọn ti kú àbí òye wa mọ́lódé wọ́n láì mọ́lódé tẹ̀ láì. يقول بالله بليته والرحمن ورب الكعبة والذي نفسي بيده والذي يطفئ المطر والذي يميتنا ويحيينا فهو بليه ما هو يا الله اللي في بورا اللي في بورا تقول ازاي كبات يوم في عربي شكا بورا فوا وصل لي وقاعد وصل إيه؟ والله كنت هو الزنون يعني وزي في انتان لوسكي في دنيا ara rẹ̀ tutù àbí omi tutù kò sí ìbúra lọ́kì ní nàkàlàkà. Bíbọ̀ ní ti padà sí Islam, wọ́n sọ pé àmà ti ti là. Wọ́n padà sí Islam. Wọ́n lẹ́ni iná sí ìyẹ́dẹ̀. Wọ́n tún wá ní àgbà kan sáà tó ń gbọ́ lẹ́nu Yorùbá pé ilé ọlọ́ọ̀lá wẹ̀. Ìmọ̀ àdìgbò. Ìyẹn ni pé òun yẹ kú lọ́nu ilé ọlọ́ọ̀. tí ìbá ti lọ lọ́sẹ̀ kó wa pé wa rọ́ṣù síbi wọn ò bá kúrọ̀ àbí ìtumọ̀ rẹ̀ tó dé ẹ ọmọ ní kí ṣe tí mo gbà lérò àwọn tó fi là lábẹ́ òfin ṣe tí mo gbà lérò kò lè ṣe tí wọ́n takò ọ̀rọ̀ rẹ̀ ọ̀gá rẹ̀ ilé àwọn tó rẹ̀ tí kò tí wọ́n òṣìṣẹ́ ṣe o àbí èyí wa àmọ́ wọ́n rọ́ pé mẹsáàjì wọ́n á lọ mẹsáàjì náà lè la òfin olúwa tó ní àwọn mẹsáàjì lọ fi fura bẹ́ẹ̀ lánàá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ké sára ọlọ́kọ̀ ràn wá lọ àti tí èèyàn ti pọ̀ àwọn èèyàn ti ṣe ti pẹ́ wọ̀n sì mà wọ́n táwọn wọ̀n táwọn ṣe rí kọ́dà kẹ́nu ìrọ̀rùn yọ̀ kọ́dà ẹ̀ ń sí ẹ̀wù fún ọ̀nà ìdàgbà yìí. gbogbo wọn ìlú lóko náà ọba ìlú lóko ẹnìkan ó ga nínú àwọn ìmáàmù ìmáàmù náà òun náà fẹ́ sọ̀rọ̀ wọn kò sí ìjókòó kókó wá sọ̀rọ̀ òun náà ní ìlú ọlọ́run ìlú ẹ̀ bá parọ́ tó bá pẹ́ ẹ̀ lè gbàdé ẹja ọ̀sán ní títù sọ. gbogbo eléyẹ kò ní ìtumọ̀ kankan ẹ bá fúnra ọlọ́run kẹ́ ẹ fúnra. lọ́wọ́ yẹn ṣé máa kọ́ ọlọ́run fúnra fáwọn èèyàn nígbà kí wọ́n ní wọ́n wá gbà kí ni wọ́n gbà fi kẹ́ ẹ fúnra fáwọn tí wọ́n sọ yín lọ sẹ́wọ̀n. ẹ ló ti kọ́ mọ̀ kí wọ́n ní ọ̀kọ́ mọ̀ ṣé wàá mọ́ ló ti já ní àlè bẹ́ẹ̀ làwọn tọ̀ ní kọ́nà ṣé bá ní kó fi ọ̀gbọ́n ọ̀fura wọn láyé wọn lọ búra lórí irọ́ láì sí ìgbà. àlọ́tọ́ ni tó lè fi àtúntò kájú ìjẹ́ láti búra amúlù ti dá búra yọ ọmọ ọgbọ́n ni yọ ọmọ ọgbọ́n tó ti sọ ara ṣéwù ṣéwù fúnra kékeré irọ́ lásán irọ́ lásán ọ̀sán rà rẹ̀ ìwà wo ibi táyì bàtà máa gbé yẹn rí. títí á àwọn ṣéwù lẹ́gbẹ̀ẹ́ àwọ̀ àwọn ṣéwù tẹ̀ ẹ̀fọ́ kò fọ́ wà ọlọ́run ti jọ kọ wájú tí ẹni oró tó ọlọ́run dán ọ ní kò fi búra torí ẹ̀ ká sọ̀ra ẹgbẹ́ tó ṣe àwọn ọmọlẹ́yìn náà wọ́n gbé dé títí lọ́sọ̀rọ̀ lọ. níbo lọ́wọ́ àti inú bíbélì kí tó bá sí kí ni kò wí. níbo lọ́wọ́ àti bíbélì kí tó bá kọ́ sí kí ni kò wí. kò sí àwọn ọmọ pẹ̀lú sẹ́ńtírìtì náà bàbá dé ìtọ̀ àbí bẹ́ẹ̀ bọ́ sọ́ba pàṣẹ ìtọ̀ ọmọ adúpẹ́ bọ́lá lórí ìdára Islam èsì kìrìkìrìtì ẹ̀sìn nígbà máa ń wá ẹ̀ wọnú àpòwà àpòwà àpòwà ẹ̀dá pọ̀ tó àgbọ̀dọ̀ tó fẹ́ sí mi subhanallah ilé ìwà akéde tí wọ́n gbé nílé léke ọkùnkùn sọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ ni ìwé tí wọ́n gbà á lọ́dọ̀ rẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀ làwọn náà máa ṣe tí ìgbókò bá yọ àwọn lẹ́nu ní ìjọ àjọ èyíbó tó tó gbé jésù nàìjíríà nìkẹsẹ̀ wá fún wa ṣògbó náà ti máa ṣe. àmọ́ àwọn àti wà fún mi náà gbọ́n kó kápátá ẹ̀yìn torí ẹ wàlẹ́rì nàfẹ́ bìẹ́ mo fi ọlọ́sẹ̀mì mi bẹ lọ́wọ́ rẹ̀ kúrò àbọ̀wọ̀tá rẹ̀ mi tẹ́ wà náà tẹ̀sí gbàgbọ́ bẹ́ẹ̀ lóko torí ẹ̀ yáàbù lórí àwọn yorùbá tí wọ́n lórí àyè fẹ́mi ò lọ́wọ́ àyè gbàgbọ́ bẹ́ẹ̀ àyè lóko ọ̀rẹ́ àtẹ́kọ̀wọ́ àyè rẹ̀ rẹ̀ wà sáré fún أنا mi àmì ọ̀pá nítorí ẹ̀ wọ́n الله ní ẹ̀sìn ìyẹn mo fi ọlọ́run lẹ́yìn mi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi fura bẹ́ẹ̀ ẹni wá ti mọ̀ pé ọwọ́ ọlọ́run lẹ́mí wà lẹ́yìn kan máa tó koko máa yọ máa kaka pékin pékin èmi jọ́dún máa kọ́kọ́ ọgbà yọ ọgbà rẹ̀ tí gbogbo wa bá gbé ẹ̀mí tí ìwọ màlẹ́kà ọ̀fẹ́ gbà yìí ká fẹ́ràn fẹ́ràn á wà á wà gbogbo àtúbọ̀ bọ́ọ̀bà ìgbà bọ́ọ̀bà ìgbà kí la ní kó jáde mẹ́tì tá a lè ti fẹ́ jẹ́ mí kéèké sọ́dà kó tún máa ń jẹ́ pé àwọn sọ́dà tí gbogbo àtàwọn pàpọ̀ sọ̀rọ̀ táwọn tuntun sọ́dà lọ́wọ́ kúra àwọn tó dúró tó dúró kúra tètè ẹ̀mí yò á ó ti ń ti pẹ́ àmọ́ òní rí ìwọ̀n jẹ́ kíákíá lọ́wọ́ lọ tòun torí ẹ̀ ọwọ́ ta lẹ́bi wọn wà ọkọ̀ gbàrà tó búra láàyè. mo ti pinnu o láti pa láti fi kí ẹ bá mi kó igi jọ ànábì wa sọlá àdùsọ mo ti pinnu láti pa láti fi kí ẹ bá mi kó igi jọ kẹ ẹ kó igi dáná fún mi pẹ̀lú àtọkọ kẹ ẹ kó igi dáná fún mi kẹ wá dáná ànábì wa. ثم آمر بالصلاة وقالت بك ويؤذن لها تكفي تكفي في صلاة تكفي في صلاة واستدانة كاملة ثم آمر رجلا لين وعقى يعني ثلاثة فيقوم الناس في قصة وجهه يعني لصلاتنا tó ń nọ́kú kọ́ọ̀lù ànábì òní bá wọn ti sọ láti ẹ̀yìn ní ẹ̀yẹ máa bá sọ láti sọ. tó ń nọ́kú kọ́ọ̀lù mú ilá rí jáde ńlá ìṣẹ́lú wọn sọ̀rọ̀ lẹ́yìn ìwé wọn gbẹ̀yìn lọ bá àwọn tí wọn kì í wá ti sọ láti mẹ́tì. òkè fúra ẹ̀ torí pé ìgbàdá fẹ́ mú aláṣẹ àti kò sí àwáwí ní ìta lọ́yẹ̀ká fi mímú rẹ̀ sí. nísìnyí ẹ fẹ́ mú yàn ibi kì í ti sọ̀ náà àtìkù tí ń sa rẹ̀ nígbà gbogbo kan mo ti ń sọ pẹ́pẹ́pẹ́pẹ́ tí ó mọ̀ bóru la wà ní bọ́sà ni ìjọba ni ọ̀ya èyí tẹ̀ lọ sọ náà ó ń tú lọ ni ṣe ò kí kò sí bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ni. obìnrin náà tó ní ẹni sọ̀dá àtìkù tẹ́ fẹ́ mu sí ó sì kó oṣù kí a ṣé wọ́n tún máa ti sọ̀dá pẹ̀lú kó oṣù ni. ṣùgbọ́n ẹgbẹ́ bẹ́ẹ̀ yóò rí ìkàwé hmm, ní àlẹ́ sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ oníkẹ́ni kan ọba sọ̀rọ̀ àti ẹ̀ ò pé wọ́n ti pé wọ́n lọ kọ́kọ́ wọ́n ti pè é lónìí wọ́n ti pè é. ẹ ẹ àdúgbò yẹn ti bá ń jáde bọ̀ náà rò pé bàtí wọ́n bá fi ṣe kọ́ ọ̀bà wọ́n ti lè sọ̀rọ̀ láti kà ọ́ náà torí ẹ̀ àlẹ́bìnrin wa sọ fẹ́ẹ́ nìkan kọ́ ọmọ bá sọ̀rọ̀ àti nígbà tí wọn ò lérò pé nìkan lè wá òun mọ àwọn àbí òye sọ àwọn náà máa ronú títa gbára ni wọ́n ti jẹ́ ti wọ́n sọ èyí tó bá wá bá ti sùn yìí. látẹ̀gà látẹ̀gà kìtà gẹ̀ wọ́n àmì láti ṣe ẹ̀ lọ́sọ́sì ṣe gbà. ẹ òkè agbó ti wà. ẹni tẹ́lẹ̀ wá mà fún ẹ̀sìn bẹ̀rẹ̀ sọ láti lè yàn lọ lóye tí wọ́n ṣe ọ̀hún ah, ah, kí ni wọn náà wá jáde tó yẹ ó láì tó kí àwọn ẹ̀dá sọ fún mi ẹ̀ àwọn ọ̀gá láti pàṣípà tó mi tó bá ti jọ hajj yóò wà áwọ̀ fún wa lọ sórí àwọ̀ gbogbo àwọn gádà gádà gádà tó ti ṣe ṣe àìbá àmà ojúdó ní bí ojúdó ní bí àgbàrá òdòdó tó bá rọrọ abẹ́rẹ́ àwọn wà lọ fún ọ̀sẹ̀ pẹ̀lú ti àwọ̀ tó àwọn àgbà wà ní sẹ́ ìtàn ìdí fáwọn alálàájì pẹ̀lú ministry of islamic affairs ẹ̀bá wa dé bẹ̀rẹ̀ ajá yàrá ẹ̀ fún mi lọ arọ́pà òde arọ́pà lè wáyé ẹ̀ agbọ́dọ̀ wà nù arọ́pà tó lọ fi wọ̀ bá wa mẹ́fẹ́ wọ́n máa sọ lábọ́ àtàkọ́ mi ìgbà tó lè kíkà wà ó léwu láì tù wá wá ìrìn abẹ́ ẹ̀ pé ṣé kí àtìtù wa tẹ̀ ẹ̀ bá kúkú tẹ̀ wọ́n ló ká àtìtù wa ọ̀ bàjẹ́ kí ló bá yìí jáde kí ló bá yìí jáde sẹ́yìn àbẹ́ bá ti ẹ̀yẹ́ ti padà sínú arọ́pà tó fà rọ̀mà bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé orí kí wọ́n ti gbé sọ̀dá àwọn èèyàn ti fi sọ̀dá òun wà lọ mẹ́sì ó ṣe ti kọ́sọ̀ ẹ̀kẹ́ ó sì wọ́n á bá mi kékeré mi ọkọ̀ rí mọ́ olú wọn ti kí rákà kẹta kí ló gbé wọn jáde títò ń bá ti ta ọkọ̀ tiẹ̀ kàtúnú lérò tàbí ọyọ̀ sọ̀rọ̀ màá wá yọ sí àwọn tí wọ́n ti wá ti sọ́lá fọ́fọ́ àrẹ́kọ̀ àrẹ́ yìí ń bóyá òtọ̀ ní wàá ju ilé wọn náà wà lónìí. ẹ lọ fẹsẹ̀ ńlá ẹsẹ̀ ńlá láì wá sí máṣe torí ẹsẹ̀ téèyàn ṣe tí ó mú kó tó lé mẹ́yà lórí kẹrí irọ́ tó mi lọ kẹrẹ́ ẹsẹ̀ ńlá gidigidi nínú àwọn ẹsẹ̀ ńlá gidigidi. والذي نفسي بيده ó fi ọlọ́run ọba tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ló tún fi búra law ya'lamu ahaduhum annahu yajidu 'arqan sanila sẹ́lẹ̀ kan ní wọ́n bá wọn fi tún bá wá sí mẹ́sìlẹ̀ ọwọ́ wọn gba eegun tó lẹ́ran lára olùkọ́ yẹn kí àwọn mẹ́tàdì tó wá sí ìfún àwọn sábàbí làánà ti sọ fún wa nígbà láti ẹ̀yà ànábì láti pẹ̀kẹ́ àwọn ẹrú ọlọ́wọ́ máa ti sọ náà òǹkọ́ kò ní wá ẹ̀kọ́ sára mi sọ wá tí àwọn ọmọ ọba gbẹ̀yìn lọ bá wọn lé táwọn òjòlé náà lónìí. tọ́ ìdí tí wọ́n fi wá wọ́n sì wọ́n ní ibi àǹfààní ilé ayé wọn wá. wọ́n sì mọ̀ sí tó bá wá ti sọ̀ náà àǹfààní ilé ayé mi ká lè rí kọ̀dá ti pé orí ìgbà. torí ìrànlọ́wọ́ tó bá tó lè wọ́n lọ́ ibi gbogbo ọjà ti di òun lónìí yóò fi kọ́ wọn pé nǹkan náírà la. àwọn mìrìmàdẹ́yìn ni àtàlàtẹ́yìn àbí yóò mú kọ́ wọn pa àkèrè tí máa fẹ́ náà ní padà pẹ̀lẹ́ hàn. òkèrè lọ sí ọmọ ìgbé yín rẹ lẹ́nu mi. tó bá wọn kọ́ wọn pa tó ní kò sí mọ́tò mọ́tò bẹ́ẹ̀ máa. lọ sẹ́ni bẹ́ẹ̀ máa ń ṣá. والله وبركاته صلاة العشاء هذا جدا سوسم الشفين حديث إيمان متفق عليه البخاري المسلم واللفظ للبخاري وهذا سؤال صحيح البخاري وثم الصفات اللي النبي من صلاة العشاء النبي صلى صلاة العشاء قلت فيها في إيه أولا يكون باوي أو منافق torí àdéhùn tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. Yíyọ àwọn mùnáfíkì lọ́rùn láti wá ẹ̀sọ́ láti bá iṣẹ́ àgbẹ̀. Ìdí ni pé ẹ̀sìn ìrìn wa ṣe fi láyà rẹ̀ àtẹ̀sọ́ bá kò tó pé ìgbà mọ̀nà láti rẹ̀ ní ọ̀gá àbọ̀ àbọ̀ náà. So so nítorí tẹ́lẹ̀ tó bá dé iná bẹ́ẹ̀ wọ́n lè ní kò sí àtọ̀. So àwọn tó máa ń gbé wá ti sọ̀rọ̀ nígbà tí àwọn èèyàn hàn láàbù dídẹ wọn. ìyá ẹ̀ babalabala àwọn àròkè náà wà àmọ́ ìgbà tí mo fi rí wọn kí ni fáyidà yẹn kó kọ́ mo ní nà fáyì torí ẹ̀ ọ̀rọ̀ wọn lọ́rùn láti wá sí mẹ́sì nígbà tí ìbá tà kókò sọ̀ láti ọ̀tọ̀ àkókò sọ̀ láti ọ̀ àkókò sọ̀ láti ọ̀ náà bẹ́ẹ̀ mẹ́ta tọrọ ọ̀rọ̀ torí kọ́lọ̀ sọ pé rọ́ọ̀bù náà náà wọ́n láì kúrò lọ́wọ́ ha ìlú àpàdé yìí àwọn láti wọn sọ̀rọ̀ wá tí wọn kárí mi ni táwọn yóò lè rí wọn pé èyí sì rántí ọlọ́run rárá ló sọ láti wọn ìtumọ̀ pàdé là pé èyí rántí ọlọ́run rárá ló sọ láti wọn. torí ẹ ẹ bá fẹsọ̀ láti má pè fún abẹ́ sọ̀rọ̀ fún abá àwọn fẹsọ̀ ẹ̀ràn rẹ̀ tó wà níbi tó yẹ tí wà lójú sọ́nà torí wọ́n sọ fún ọ pé tó ń bá ti wà àkókò magreb ti tó òórùn ti wò túmọ̀ sí pílẹ̀ tó àfi ti wá ní ìtọ́ pé òórùn ti wọ̀ wọn ní pèrò ó nígbà tó bá ní pílẹ̀ tuntun òórùn ti wọ̀ wọn ní sínú wọn nílé òsì ìsú káwọn ọmọ bá wẹ̀ àwọn jẹ́ aláṣẹjù. ìdínà tó fi jẹ́ pé sọ̀rọ̀ àti mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ wọn ṣùgbọ́n sọ̀rọ̀ àti ìdọ̀rọ̀ ọlọ́run ní ọ̀gá ìgbà tí wọ́n wà ná wọ́n á lọ́sọ̀ wọ́n wá sọ́jọ́ náà náà bẹ̀rẹ̀ sọ láti sọ gbẹ̀gálẹ́sẹ̀ nígbà tí ó kún àdójú sọ́nà. débi wípé àwọn obìnrin wọn parí sọ náà wọ́n ti padà sílé ẹnìkan ò ní dá wọn mà ní ṣètẹ̀tẹ̀ lọ́hàlà nítorí bí ojú sọ́nà ṣe dúdú tó. àfi bá ti rí láwọn olùkọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn òní ti sọ àti sílẹ̀ bá mọ́lẹ̀ kékeré lọ́dún tó bá nàbí ìmọ̀ ní kíkọ́ láti sọ́kè kò sí fà á nígbà tí ilẹ̀ bá mọ̀lẹ̀ kékeré àdéhùn ìfún sọ pé máa ń kí ìgbà lẹ́sẹ̀ nígbà tí òkú bá tuntun sọ́mà àdéhùn kan wá so gbogbo ẹ̀kọ́ títí máa ń bẹ̀rẹ̀ ìgbà lẹ́sẹ̀ nígbà mi ìgbà tí ó parí sí lọ́dún fà á nígbà tí ilẹ̀ mọ̀lẹ̀ kékeré fún sáyọ̀ ọgọ́rùn sáyọ̀ ọgọ́ta àdéhùn sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ìkẹ́lá káàkiri tọ níta nílò bí nísìnyí ó ti ní pé àwọn sọ̀làwáàtì mẹ́ta yẹn ọ̀rọ̀ àwọn náà lòdì lọ́rùn wọ́n sọ̀lá tó fẹ́ àti sọ̀lá tó ìṣà kọ̀rọ̀ wọn lọ́rùn kọ̀rọ̀ wọn lọ́rùn tọ̀ lónìí kọ́ èwo lọ́rọ̀ yìí lọ́rùn lọ náà àwùjọ wa ló ìwọ́ máa kò sí ìlànà ọ̀rọ̀ ìmọ̀lá àfẹ́sọ́nà bá ta àwọn. Sílẹ̀ lẹ́sẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti di mùnàfẹ́kù. Mùnàfẹ́kù tó tún kó pọ́n títí àwọn àtàkọ́kọ́ lọ.

yẹn bá wà pọ̀ kò ní wa tó bẹ́ẹ̀ tó láti là bẹ́ẹ̀ tó láti mà tọ́ba wa di ìṣá ètò bá tún jẹ́kẹ́ tó ń kírun náà lò yẹ wá gbalẹ̀ kùn gbogbo pẹ̀ tọ́ba wa pé mo bí wọ́n bọ́ lọ sọ̀rọ̀ tó láti tó yọ àyè àpò yọ mọ́tò yọ ìṣá yọ tó dé farabalẹ̀ sí mọ́ kékeré yọ dàpọ̀ torí ìdílé ìgbà táwọn sẹ́lẹ̀ lórí ara rẹ̀ ẹlòmíì ń tẹ̀lé kí ìyọ̀n náà dá. ṣé wàá sọ pé bàtà náà ti wá sọ̀rọ̀ láti sọ̀rọ̀? mo wá mú ká abẹ́rẹ́ ká bẹ́ẹ̀ mo wá mú ká ìkọ́jú orí ta kókó tó ọmọ bá wọn lọ́ba yẹ̀ lélẹ̀ ọ̀la tó sókò tẹ̀ ọ̀ba tẹ̀lé yẹn. أعوذ بالله من الشيطان الرجيم torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀pọ̀ náà bá bọ̀ kàwé ìwà múnáfi tí wọ́n fi ti wọ́n tó fẹ́ wà sẹ́nà tó fẹ́ wọná tó ti fẹ́ sọ̀rọ̀ rárá ọ̀fẹ́ wà sẹ́nà ọ̀fẹ́ wọná wọn á gbé àdí ó ti dáhùn àdí ìdí èsì wọn dáhùn yóò ti kó ikú bàtí yìí àti ìwà ọ̀nàkọ̀kọ̀ ọ̀dà hàn ó ti ṣe yẹ torípé èsì náà èsì náà wọ́n wà lọ́sàrà rẹ̀ jẹ́ torí ti eléyìí báyìí ẹ̀mí ká mú tó ọ̀sọ́ra àdéhùn tó ga sí pé ànágbé Muhammad. صلى الله عليه وسلم lọ́jọ́ tí ń sọ yìí pé wọ́n fi wà fún dáadáa lọ́kọ̀ọ́nà sọ̀rọ̀ yìí rẹ̀ ni. عزيز عليه ما عشتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم gbogbo tí wàá ti wá lára kọ̀ọ̀rọ̀ ọ̀pá rẹ̀ ó ti máa ń gbìyànjú láti ṣe tí wàá ti wá láǹfààní. orí ikú ńlá bẹ́ẹ̀ nínú kéèyàn má máa ti sọ̀rọ̀ àná kí ẹ̀sùn náà máa wá sí mẹ́sì wàhálà òye kù la kí lọ fẹ́ kí ń dùn wọn láyé tìrìtìrì ayé kò sí tó dùnú rẹ̀ sí ìpadà ìdùnnú èèyàn ìbàlẹ̀ ọ̀kùn èèyàn ń bẹnu kí ọ̀nà sílọ̀ gbogbo ẹ̀ sì bá ti sílọ̀ kí máa rọrùn fún wọn nǹkan bá dà ó wàhálà nìkan pọ̀ kò tó ìdí ìrìn tó fi jẹ́ kí nílé ayé wa lónìí tẹ́ bá wo àkọọ́lẹ̀ èèyàn tí ń pokùnso ẹ̀rí tẹ bóyá mùsùlùmí kan tó kókùn so ẹ̀rí rí ẹgbẹ̀rún káfẹ́ tó ti kókùn so. sábà wá sí ìwádìí mùsùlùmí náà náà kó kókùn so náà kọ́ ẹ̀rí tẹ bóyá mùsùlùmí ló kọ́ lásán. torí ti eléyìí ọkà kìí balẹ̀ èyí ń rójú èyí ń ráyè àfi pẹ̀lú sísin lọ. ẹ bá ń lọ ọ̀rọ̀ mi sábà dáwọ̀ àwọn ẹni tí bá ti lọ́rùn àwọn ọmọ náà dábàá dáa ẹni tí bá ń ti lọ́rùn kò sáta òótọ́ fẹ́ẹ́ fi tí òun fi mọ́ lọ ṣùgbọ́n ẹni tí kì í ti lọ́rùn sáta òótọ́ ti gan yóò fi máa tìran rẹ̀ báyìí torí ẹ̀ ló ti jẹ́ pé eléyìí fi ń hàn wá wípé ànábìsọ̀rọ̀ bá àdìsọ́lẹ̀ wọ́n kó àwọn ọmọ lẹ́yìn wọn àwọn ọmọ ẹlẹ́yìn sì gbẹ́kọ̀ débi pé káyọ̀ bí o tó kú lọ́kàn rẹ̀ lọ́kàn rẹ̀ sọ wá àtúnà ti balẹ̀ ike tó ń bá kú ẹ̀sìn fúlàmù níta o síbẹ̀ làwọn àtúwà ti ṣiṣẹ́ náà ó ní mo ti gbọ́ mo ti pinnu tí wọ́n pa láti kíkẹ́ lọ kó ìjọ kẹ̀ dáná níwọ̀n apẹnìkan láti kíkó pépè fún sọ́dá níwọ̀n apẹ nìkan láti kó síwájú àwọn èèyàn nínú sọ́lá kó síwájú àwọn èèyàn nínú sọ́lá lójú ayé àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀rọ̀ eléyìí túmọ̀ sí pé ànájì ti kọ́ àwọn àtàbí lẹ́kọ̀ọ́ ọkọ̀ wọn ti gbọ́ yé ọkàn rẹ̀ ti balẹ̀ títí tó ń bá kú ẹ̀sìn báwọn ti gbà sọ́dà lọ́wọ́ àdìsọ̀rọ̀ gbogbo ẹ̀ náà tẹ̀sí aṣíwájú níjọ ọ̀rọ̀ ẹ̀sìn lónìí tẹ̀sí aṣíwájú nínú ọ̀rọ̀ máa bíbẹ̀ ẹ̀yin náà tírìn àwọn ọmọ bẹ́ẹ̀ náà tírìn wọn lọ́nà tó ṣe pé kíkà ló kú tó bá padà lọ táyì rẹ̀ yóò lè dágbò àbẹ́ ni wọn ẹ̀sìn lẹ́kọ̀ wọ̀wọ̀ lọ́nà tó yẹ pé láíláí wọ́n tuntun máa ní ìdíyìn náà ẹ̀sìn ọ̀rọ̀ kíkà àwọn àbí wọn ò ní kọ́ àwọn ọmọ rẹ̀ yẹn pẹ̀lú sẹ́ńtíàlì wọn kọ kọ wọn lẹgbọ wọwọ nínú àwọn ẹgbẹ́ tó bá lọ gbogbo tó bá ti wọn kà lù nípa rẹ̀ ló fi máa pàápàá náà lọ́tà bàbá akúkọ́ telegram bọ́ láti sísá yìí torí ẹ̀ka máa sáré lé kọ́gbọ́n gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ kọ́ ní màtẹ́ẹ̀mà ẹ̀kọ́ ìkólé ìkọlá ẹ̀kọ́ tàkọ̀mọ́tàkọ̀mọ́ ẹ̀sìn mẹ́sì jẹ́ aláìkẹ́rin lè kọ́mọ làkejì tí fọwọ́ gborí ọlọ́run bá mọ́lẹ̀ tí òun ti káwọn ẹ̀rọ ọlọ́run yìí ẹ̀kọ́ wọn ẹ̀dí sẹ́yìn bá tilẹ̀ kú sẹ́yìn fi mọ̀ wọ́n ètò súnmọ́ oná ní bí wọ́n mọ̀ tẹ̀sán ọlọ́ọ̀jẹ́ láti tún wọn mọ́ torí pé ìyẹn máa ń sí àsìkò kan àfẹ́tọ́lọ̀ bá sàánú tó yẹ pé ní tí wọ́n mọ̀ kò ní fẹ́ sọ fún wọn tò wọ́n sì máa bá yíjẹ lọ tò àmọ́ sẹ́yìn bá mọ̀ dáadáa ẹ̀kọ́ wọn ẹ máa rántí pé kú bẹ́ẹ̀ ẹ sì ti jẹ́ kí àwọn ọmọ sẹ́yìn kọ́ wọ́n ti máa ṣe àfihàn wọ́n mọ wọn ọ̀má lójú ayé yín ọkàn yóò lè bàbá rẹ̀ sí. bákan náà ọ̀rọ̀ àti sọ̀rọ̀ máa ti sọ̀rọ̀ tó máa ń pẹ́ nìkan láti kó wọn máa bá sọ láti lọ nígbà táwọn àti òṣèṣọ náà ó túmọ̀ sí pé tí mọ̀sùmáhàtún ṣàríyà láǹfààní ka ti tó bá gba yí pé káwọn ọmọ sì ṣe sọ̀rọ̀ nígbà táwọn ẹrú ọlọ́wọ́ bá ṣe sọ̀rọ̀ nítorí bá a fẹ́ tún máa bà lè gan wá tó ẹbí yóò wúlò bẹ́ẹ̀ Islam látara àti ti àwọn ẹni táwọn èdè ẹbí sọ láti yẹn kò sì tó burú. àwọn èèyàn ti máa sọ láti lọ wá síwájú gánà wo òfin sọ kò sì tó burú bẹ́ẹ̀. ìlọ́pàá lábẹ́lẹ́ lábẹ́ òfin ọlọ́run láti rí pé àwọn ọ̀gá àwọn èèyàn bá sọ láti lọ àwọn ọ̀gá òsì lórí sọ فيها الجزء فيها مثل الامر بالمعروف والنهي عن المنكر ونقع في لا تلتفت لا تنقص ولا تتبادل الفرق بما في الصلوات هي نوع تضل في الشريعه بس كنت في الصلوات نوع تتبادل يبقى انا العوام دي ما تقع صوم الماوي كيلو دي تقول لهم مسجد كيلو دي تقول لهم مسجد كيلو دي تقول لهم مسجد ليه لكن عوام الله فإليه ثم تبكي ثم يجب أن تكون مصلحة شرعية ẹnìkan bá pẹ́ sí sọ̀rọ̀ àti jẹ̀má lásìkò táwọn èèyàn ti bá sọ̀rọ̀ àti lọ kò sí gbogbo rẹ̀. eléyìí náà ìní ìdáhùn ìbéèrè táwọn ẹni kan ń gbà mí ipa àwọn àrí láwọn mọ́tíláṣí kan láwọn orílẹ̀-èdè kan ike ńgbà tí wọ́n bá ń bá sọ̀rọ̀ àti lọ àwọn olùtàwọn ọlọ́pàá dúró tí wọ́n dúró lọ́jọ́ pé wọ́n sọ bóyá ìmáà bóyá àwọn táwọn náà wá ti sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ tó kẹ́ ẹ ti máa tẹ̀lé ní ìfúláṣí káàbà táwọn náà máa bèèrè táwọn ètò mùsùlùmí ni á mùsùlùmí ni wọn mùsùlùmí ni wọn ní káfíńtì tí òfin gbọdọ̀ wọn mọ́tà rárá lọ́wọ́ àwọ̀ káàbà àbí òye wa tó torí ẹ̀ mùsùlùmí ni wọn mọ́ mọ́fúláhà mọ́fúláhà àwọn mùsùlùmí àǹfààní àwọn mùsùlùmí bẹ́ẹ̀ nù kí àwọn kan káwọn dúró lásìkò tẹ̀yìn kíra àbí òye wa ọ̀pá àwọn mùsùlùmí mẹ́mẹ́ yìí ti dáná kó yí wọ̀ àbí òye wa àti kọ́kọ́rọ́kọ́ kó ojú pé ọ̀pá àwọn ti dáná kó yí wọ̀ yìí ti dáná kó yí wọ̀ ẹ́ àmọ́ kẹ̀kẹ́ lápẹ̀jú ìka nínú àpẹ̀jú ìka wọ́n ti bá ẹgbẹ́ gbàgbọ́ ní sọ láti lọ nínú kíláàsì káàdà gbogbo èèyàn tó wà níbẹ̀ gbẹ́gbẹ́ ẹ̀fọn fún ìtẹ̀kọ́ mọ́ ẹni tí wọ́n fún nífẹ̀ẹ́ kọ́ máa sọ ibi tí màá mú dúró sí ẹni tí wọ́n fún nífẹ̀ẹ́ kọ́ máa wo kámẹ́rà fẹ̀mí tí ó lọ tó ń bọ̀ tó bá ti gbogbo oníkálukú náà ní kó sì lọ fi sọ láti nígbà náà á àbúrò lọ ṣẹlẹ̀ ọ̀pọ̀pọ̀lọ ẹ̀ kéde àbúrò lọ ṣẹlẹ̀ torí pé lásìkò yẹn ẹ̀ka fẹ́ gbé bọ́ọ̀bù wọlé láti bọ́ọ̀bù ẹ̀yìn mùsùlùmí tẹ̀sí sọ̀rọ̀ à ìpè ní maka ẹ̀mọ ẹ̀yìn tó ti fẹ̀rẹ̀ àìmọye tó ti ṣẹlẹ̀ kó lọ dára tó tó bá dé bọ́ọ̀lù wọlé àtúrọ̀sọ̀ náà ọwọ́ ti lé kó náà lọ sí hajj lọ́sẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ ọ̀nà rẹ bá tọ́ lọ́wọ́ agbára pé tó yàtọ̀ sí ti máa ọ̀rọ̀ tó lẹ̀ ló ti bẹ́ẹ̀ túlẹ̀ tó gbogbo yín o ẹ̀sìn lágbèrè báyìí o àmọ́ àpapọ̀ bá ti wí o ṣé nǹkan ti àbí òde àti kò yé àwọn tó wà ní ọlọ́ọ̀ làwọn àwọn ti ní fún àtàkù ikú àwọn tẹ ìgbà kàwà wọn ti ṣẹlẹ̀ rí kò ti ṣẹlẹ̀ rí gbàtó ti lé tàbí something yẹn lẹ́yìn wọn ṣèkì wọn ti kà kàwà láàrin couples of hours kọ̀ọ̀rọ̀ ọ̀run gbà padà ọlọ́run ọmọ ẹ̀yẹ ìjọ lọ. bákan náà àwọn kan ti ṣe é ìwádìí àbẹ̀yìí ẹ̀bí nàìjíríà ti fún àwọn ẹ̀jẹ̀ ní àgbẹ̀yìí so àsìkò tá a kírun lọ ìmáàmù lè tó èsì tì sí èèyàn ká nínú àwọn èèyàn lásán nù but àwọn tí àwọn fẹ́ dàbí àwọn tí wọn ò fi léyìí lórílẹ̀-èdè yóò àbá ti lè gbé gbogbo tí àwọn bá fẹ́ ṣe ìjọba gbọ́dọ̀ gbà fáwọn àbí òye so wọ́n fẹ́ lè sọ àwọn ìlú ẹni ẹni lórí wọ́n fọ́ wí ti ẹja lẹ́yìn kẹ̀kẹ́ tó tó bá bàjẹ́ lẹ̀ so mo rò pé ti gẹ̀ ara àwọn sábà ti lọ tó ti jẹ́ pé. النبي صلى الله عليه وسلم يقول لا يلدغ المؤمن من سحر مرتين pé ọ̀tọ́ kápẹ́tì ìbátẹ̀kì yóò san olùgbàgbọ́ òdodo gbára òkan náà lẹ́ẹ̀mejì ó ti san lákòókò wọ́n á gbé mọ́ fẹ́ máa tó san yorùbá ṣe ń fò wò lẹ́ẹ̀kan á ọlọ́mọdé àpọ̀ ẹ̀ àlẹ́sọ̀ lọ́wọ́ àtọ́lá ni kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ pé òwe yorùbá náà fi méjì sí ẹ̀hẹ́n tó eléyìí lọ́wọ́ àwọn ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ní ìdí agbọ́n ẹni tó bá dì í yọ fà àmọ́ tí ṣẹlẹ̀ bá dé tó dì í ó ní gbọ́n yọ kàn máa ṣẹlẹ̀ náà ní kíkọ́ ọlọ́mọdé tó tó gbọ́n eléyìí lẹ́nu ti lẹ́nu. ike màá tó ilé wọn mọ́ wọn lórí ẹ ti máa ń gbé ẹnìkan kò gbọ́dọ̀ fi náà fi àjẹyàn àyàkọ́ náà sọ dáadáa àná ṣùgbọ́n eléyìí ń tọ́ka sí bí ẹsẹ̀ tí wọ́n tẹ̀sí kúrúkú lọ́sibá náà bí ọ̀padà jó wọn náà ọ̀padà jó wọn náà ṣùgbọ́n bí ń hàn bí ẹsẹ̀ tí wọ́n tẹ̀sí ṣe kékeré kó tó ṣe kúrúkú eléyìí tó túmọ̀ sí pé a lè fi tọ́nà ọmọ ọ̀gbà káfíńtì àjẹ yẹn a lè fi halẹ̀ mọ́yàn káfíńtì àjẹ bóyá kó lè bàa pọ̀ eléyìí tó túmọ̀ sí pé lódodo á padà dáná náà ní lórí ìjọba tó sọ ìjọba àyè ìjọba àti bọ́ọ̀lù lọ́wọ́ yẹn lọ́wọ́ àyè nígbà táwọn ṣíà àwọn kò láti ṣíà àwọn tó ti gbogbo ilé pẹ̀lú ìwé mọ àwọn ṣíà táwọn igbó lọ́lọ́ lọ́lọ́ lọ́lọ́ tó ọ wá pa àwọn ẹ̀tọ́ rẹ̀ láti ẹ̀kọ́ kan pẹ́ kótó wọ́n dáná ìgbẹ́jọ́ bá ti kó lọ́lọ́kọ̀ mọ̀ sọ̀rọ̀ náà bàtà sọ ọ́ dínú náà sọ ọ́ dínú náà ẹnìkan àtàkùn sọ̀rọ̀ rẹ̀ tọ́ wàyí o ìṣe ti láti àti wọ̀rọ̀ lọ. Nípa lọ sí ọ̀rọ̀ báwọn fún náà lẹ́nu fún ọ̀gbọ́dọ̀ fún náà sì tẹ̀ ẹ́ ní à ọlọ́ọ̀tọ́ dáná. Ìwọ́n náà ti lọ sí àyè wá sọ̀rọ̀ ilé ẹ̀ à ọba jẹ́ lápẹ̀ tó dáa Ilé àfihàn wáyé ni a lè fi àgbọ̀dọ̀ sí náà ti fi àjẹ́. Ló fi jẹ́ kí ládùn òfin gan Sábà àwọn má àwọn náà ẹ̀dá kan làwọn náà nù àwọn ẹ̀dá tó lọ̀ ń dà dáná lù wá. àdókòtò àti wọn fi hàn wá pípé èèyàn máa ń tọ́lọ̀ pèsè kalẹ̀ sí lẹ́sàn-án lọ́kadà òkè tuntun. tó bá yẹ kí èèyàn máa irú bẹ́ẹ̀ sàn tọ́lọ̀ pèsè kalẹ̀ sí yẹn látàrí tí ẹ̀sìn ti ṣe tóbi tó ní ẹnìkan ìbá ti gbẹ̀yìn ìlú ìṣẹ̀ṣẹ̀ lọ. kí ni kótólẹ̀ rẹ̀ lára jámọ́? dọ́gí bàbá jẹ́ ara rẹ̀ kàn lè ẹnì máa ń lò fẹ́ẹ̀lì ní púpọ̀ lòrú máa ń tọ́jú ní tíkẹ́ẹ̀tì títí ìgbà wò eégún sí ìgbé tó bá ní orí dámẹ́sì yẹn nítorí ẹran ti fún àwọn àlára ẹ̀ẹ́dùn bí àwọn àlára rẹ̀ lọ́mọ àbọ̀ àmọ́sí láti ìsìn mẹ́lá àgbàdá fún ẹran tí òun ní túmọ̀ kíkà bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ kó dodo lọ́wọ́ àlẹ́ ìṣòro bá àdúgbò lọ wọ́n mú àná tó bá gbọ́n ti kéde látọ̀sà ti ká pàdé o ìgbà tó láti lé àgbà o wọ́n kó kúlíkúlí wá láti bí dá o wọ́n fún ẹni tí ọ̀gá ti wá sọ̀rọ̀ láti lè ṣá wọn ní kíláàgbá o ha àgbà o lórí kúlíkúlí àdúgbò ní gbèrò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rí nítorí pé nǹkan ilé ayé náà wọn kẹsì yẹn fún ní àbàrí ayé ìdí ìwòsàn jẹ́ pé ẹ̀wá nínú Ramadan tó ti ṣe jẹ́ pé àwọn àpáàdé wọn lára tẹ̀sí tẹ̀sí ìlú Ramadan kẹ̀yẹ. ọ̀sẹ̀ nínú àwọn àpáàdé tó lẹ̀ wọ́n ti tẹ̀sí wọn wá wọ́n ti torí pé àpáàdé sírì tó ti tẹ̀sí àpáàdé sírì lónìí gbogbo àgbọ̀dọ̀ wà kálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n fi ń wà ọ̀pọ̀lọpọ̀ wá torí pé pé olówó gbé làwọn ará ìjọba bá ti dé wọn lọ bá tán lẹ́yìn àwọn tó bá yẹ kó lówó bá ti fíìsì ọjọ́ nígbà náà bá ti mẹ́wàá ìwọ́n máa fi zàkàtò wa ẹ̀ka ní ìwé zàkàtò lọ wọ́n máa ti fẹ̀ sí irọ́ lásán gbogbo ẹ̀ka ní náà wọ́ èlò èlò náà tó fi dárúkú lẹ̀ tó bá gbélé ẹ̀rí pé á gbogbo ẹjọ́ wa tó ti lè yọ wà jọ wọn ni ju àkọ́kọ́ lọ rọmọbọ́n sábà tẹ̀sí lọ máa múra pé kò sì tọ́ bá tẹ̀sí lẹ́yìn jọ torí lẹ́yìn rẹ̀ àwọn èèyàn wá ó fi gba gbogbo program tẹ̀sí ìjẹ́jọ́ nínú kan níjọ́ tí àwọn bá ti bẹ̀rẹ̀ olówó kan bẹ̀rẹ̀ mi ẹ̀ tó wọn á kó àwọn fi mọ́tò fi lóde àpò rẹ̀ tó wá rẹ́gẹ́dẹ́ wọn á kó àwọn kátàn kátàn kátàn lẹ́yìn tó wá rẹ́gẹ́dẹ́ tó kọjá àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké àtàgbàlagbà òbí àtọ̀ wọn á kó ráìtì fún kálukú. ní kóńdù lọ́pọ̀ ó sì kó ní ìdàgbòrí rẹ̀ tó wọ́n á jí àwọn ẹran àbànàtàbànà ní moto. E o gbọ́ra rẹ̀ fún ọlọ́tọ̀ ìwà òtún bí mọ́sálásí ti máa fún yọ̀ kọ́lẹ̀ ti di mùsùlùmí àwọn ẹ̀yà èké ni wọ́n pín mẹ́ o bí wọ́n bá débi náà ti ń pín nǹkan bá wọn pín. tó bá tó wá sí ẹ̀yìn ọjọ́ ọ̀hún. lọ́wọ́ tẹ̀sí lọ́ọ́ bá dá lókùn sọ́wọ́ àwọn arúgbó tí ò lè mọ́ wà sọ́dà rẹ̀. bákan náà nílùú kan nígbà kan àwọn kan wọ́n pa màálù wọ́n máa tó wá pa màálù yẹn wọ́n máa pín wọ́n máa lọ́dún léyà wọ́n máa pín so wọ́n lè pa àwọn àdúgbò mẹ́ẹ̀ẹ́dógún ẹni tí gbogbo èèyàn tó wọ́n gba màálù yìí wọ́n gba màálù yìí láti lè kébi ìbílẹ̀ òjìnà níbi wọ́n lọ gba fàwáì abẹ́rẹ́ níbẹ̀ nígbà tó lè bá àwọn eléyìí kó lù mọ́tàlájú bá dá wọ́n pa màálù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ ara àti àwọn akọ́kùnrin bàtà máa pín in sí pé mo ní kò sí pé ní kálukú náà lọ gbà náà ṣàfà tó hà ọ́. ó túmọ̀ sí pé àwọn èèyàn fẹ́ rí yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀ka tí ń bẹ lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀ba fún bí n tí wọ́n rí ní kíákíá. sèjìnà tó ti dẹ́kọ̀ àwọn kíláàsì wa jẹ́nẹ̀rálì ẹ̀rí báwọn èèyàn ká àwọn òṣèlú ọ̀ba fún. ọ̀lẹ́dọ̀lá tó kọ́ ń kó ìtàn kan ọ̀la mú ọwọ́ nínú ẹ̀sìn tábùtẹ́ tó ń bá wa ájà káwọn kó lọ́rọ̀ wa. nígbà tó lẹ́sọ ilé yóò sí lọ́rọ̀ gbogbo àǹfààní ilé ayé kan ní ìjọba láti ọ̀dọ̀ dáhùn kankan lẹ́gbẹ̀ẹ́ tó ń bẹ lọ́rọ̀. tó kí wọ́n tún aṣọ fún àmì dáadáa. tó bá fẹ́ mọ báwọn yẹn ti dáa sí ìlú kan àwọn kíláàsì wọn ní kọ́ ọ̀bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lákòókò sọ̀rọ̀ wa tó máa ń pọ̀ kí ní mẹ́ta jì ní wọn kọ́ wọn torí pọ̀ bẹ́ẹ̀. wọ́n tó wá ké tó ilé abọ́dọ́ ìmọ̀ wà ó túmọ̀ sí pé orí èsì mẹ́ pọ̀ bẹ́ẹ̀ lẹ́sìn náà ṣé orí wà àbí òsì yẹ ebi kówó ń tó lọ́wọ́ àwọn lẹ́yìn ọmọ rẹ̀ nítorí tí o bá ti máa ń kò sórí mẹ́ tí o bá ti ti láà kò dáadáa bẹ́ẹ̀ àmọ́ ká wá ka lílọ káàdì káfí tọ́jú ojúmọ́ nìkan wọ́n yẹ kéjọ́ nìkan là ń ti sọ̀dá á àbí àbúrò yọ àbí àbúrò pé gbogbo ẹni tí bẹ́ẹ̀ lu yòó mọ̀nà àtẹ̀kù náà ni wọ́n wọ̀ pẹ̀lú ẹni tí ọlọ́run àti lọ́jọ́ àlùjọ́mọ́. àdéhùn yìí òun náà ni àwọn àhánà àdìlà ni wọ́n fi tẹ̀lé lórí pé sọ̀dáàtò ìjọba àti wàjìbá káfí sọ̀lá àti nínú ìjọba ọ̀ràn yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀fara wọn lórí ọ̀rọ̀ sọ̀sọ̀. bẹ́ẹ̀ ni àwọn ọkọ̀ ìrìyà àwọn náà sọ pé wàjìbá pàṣọ́rù àwọn tó fi wàṣọ́rù tó ọ̀ràn yẹn tó ọ̀bá ti mú sọ̀lá àti rẹ̀ wá jẹun náà ọlọ́run nígbà ẹgbẹ́ òkúso láti tó bá ti tíì fìdí náà tí ó tún ṣùjọ́ ọ̀ràn yẹn náà nígbà. ṣùgbọ́n ìwọ́n ahmed takò wọn bẹ̀rẹ̀ ló sọ pé ọ̀ràn yẹn láti tẹ̀lé ṣe ṣọ́ọ̀. lọ́dọ̀ ìmáàmù Ṣafi'i rahimahullah àwọn sọ pé wàá lé bó ti bá yí ọ̀ràn yẹn ló pé táwọn tó bá ti ṣe kò mu'akkad sunna tó lágbára ìmọ̀tà bá wà nídìí àtàdé ìmí tuntun bọ̀ ìtọ́kùn wa balẹ̀ sí ni pé ọ̀ràn yẹn ká lọ sí sọ́lá tòrò jẹ̀má sábàjọ́ pé ọ̀ràn yẹn ni tún láti ní kí n ṣe tí mo bá fẹ́ kò sí ẹbí ò fẹ́ nìbọ̀dì ìdáná ìṣòro wà lọ́la ni àwọn ti pinnu láti lọ júlé máwùn yẹn lórí nítorí ẹ̀ fóònù tó á àwọn àdéhùn tó ń bọ̀ takọ́jú ló ní kọ́ńdé fún àwọn akí òun lè dáná ní kòsí kòsí tọ́jọ́ bẹ́ẹ̀ ìwọ nǹkan tó máa pè wọn ní ni wọ́n di mọ́tíláì gbò wá àwọn tá a lóyún àwọn tó ṣe é pé àti nínú ibi tó kún wà fókun sí wà tọ́tíláì sí wà tó kù sí ẹ̀kúùsì kò sí àwọn awùjẹ kan fẹ́nìkan láti mọ́ lọ sí sọ̀dáàtì nínú ìjọba pàápàá jùlọ òfin yàtọ̀ sófin òfin kó kírun nínú ilé rẹ lọ́lọ́lá kó tó wá kírun nínú yàrá tó wà nínú yàrá lọ́lọ́lá yẹn ké sí yàrá tó fẹ́ ti sọ láti rà sí ìjìnlẹ̀ títà bẹ́ẹ̀ ni láti àjọ pọ̀ jù àmọ́ pé kọjá jùlọ ká ọ̀ràn ayàn ọ̀ràn ayàn ètò ìpínlẹ̀ mi nílé lọ mi nílé lọ. Ibrahim Mas'ud ó ní mo ti rí láyé àtẹ̀mí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn àkúrẹ́ máa ń gbé ìyàwó àtúnṣe ní kọ́kọ́ lọ́rùn torí àárẹ̀ tètè wọ́n sì gbé àtúnṣe tí wọ́n fi ti bọ̀ dáko. àwọn àdìsí kí ni ti wọ́n kí ni aláàdówó bẹ́ẹ̀ bá lówó náà ẹ̀sìn lọ nítorí kí ẹ̀sìn lówó ẹ̀sìn lọ nígbà náà ni àwọn ẹ̀kẹ́ ẹ̀kọ́ sẹ́ńtẹ̀sì ní àbáwò ẹ̀sìn ọ̀pọ̀pọ̀ nípa tó lówó ìdí sátáláìtì ọwọ́ àtọ́ka tẹ̀ lórí ara ọjọ́ ọ̀nà ọ̀hún mo ti lọ láìpẹ́ tọ́lá àgbẹ̀ lọ wọ́n sọ ìdọ́ ti sọ ìfọ́ fún ọdẹ́kọ̀ láti fi di ìdìtì sọ́mà àwọn òṣìlẹ̀ torí ìdí eléyìí báyìí ẹja mú sẹ́ńtẹ̀ wa ẹgbẹ́ ìyá ลองรอรอเลื่อนมาเถอะคงจะว่าเราหายใจเที่ยวมาถึงใกล้พอรอรอเลื่อนมาเสร็จแล้วหลังนั้นไม่หวงครับผมว่าเป็นเรื่องสุขวัระบาดเยอะสุขภาพมองดูครับเช่นนั้นเลยเช่นนั้นเลย Oh, wow. ti ń bẹ láàrin ìta abẹ́ni tó kọ gbogbo aláì gbọdọ̀ fún tó bá ti kọ ọrùn fún rẹ apá kan ọjà náà wà á torí ti ẹgbẹ́ tó bá ti báyà ọjọ́ bá tẹ̀lé kí ọ. wọ́n bèrè pé kí ni ìdájọ́ islam lórí ẹ̀ ìdájọ́ kí ni ìdájọ́ ìdájọ́ pípa jẹ́ àti sọ̀fin tó pé ìwádìí wa ló ti fi hàn ẹgbẹ́ kòkòrò ká jẹ ṣùgbọ́n pẹ̀lú mẹ́tẹ̀ mọ́jọ̀mí ẹni pé èmi dábàá jẹ kó jẹ́ ipe fífọ́ ló ṣe kó pa àbí díndín. Ìyàkékè ṣe ẹranko tá a lè mú táwọn ẹdún lọ́rùn. So àwọn èèyàn ló máa máa lè kí àlùkà. Wọ́n ní ìpín àlejẹ́ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú. Kó jẹ́ pé bíbọ̀ dáa bọ̀ ló ṣe kó àbí títí tá a jẹ tó ṣe pupa èyí tó túmọ̀ sí pé èyí tó bá ti kú sínú ìkara wọn rẹ̀ ilé ìkọ̀tọ̀ ká jẹ. kò sí wàhálà ní ọ̀kẹ́ ọ̀rẹ́ àbí kọjá kí wọ́n pàṣẹ kíkọ́ ló gbélé nítorí àwọn ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ ẹ má ṣàdídì ọ̀rọ̀ wọn sọ pé kò lè tó táwọn ọmọ lọ sí mẹsàlásí àgbà kòkòrò náà wá pàtì rẹ lọ́wọ́ sì máa mí ìyá ti di burúkú lásán torí àwọn nǹkan tí kò lè lọ sí nìsín àwọn tá a lè ṣe tí ó dìpò rẹ wà tí wàá lọ sí ẹsẹ̀ ọdún ti ṣẹlẹ̀ náà tó ti lè ṣe kọjá fún ọ̀tún báyìí ní yẹn gan lẹ̀ nínú ilé kálukú tó ṣe sọ láti mẹ́fẹ́ tó ṣe fẹ́ ní àwọn ọ̀tá ọmọ rẹ̀ káwọn. náà ayé kò sọ̀rọ̀. tó pè gbàdúrà ti dé fún àwọn ọmọ kéékèèké yẹn oníjẹ́ kí n bá sọ láti lọ káwọn jáde kò ní ẹtì wọn fi ọlẹ̀. ìwé afọ́nìkà yìí wọ́n mọ̀ pé sọ láti lè dé ṣeré àìsí ikú bẹ́ẹ̀ náà ló ṣe sàlámà rẹ̀. ìṣòro àwọn ilé yẹn tàbá lọ sọ láti wà lópin àìsí àtijọ́ wọn. Mọ̀tò àti wọn ẹgbẹ́ tí wọ́n ti gbọ́ sí wọ́n tẹ bèbí kan fọ́fúnfọ́fún wọ́n jáde. Ìwọ́n ti ká wọn náà ṣe láti rí.

máa fa ìwẹ̀ ẹ̀ tó bá ní sàrà àti fẹ́nìkan ẹ̀ mọ ìyá náà fọ́jú ẹ̀ mọ ibi táwọn aláìsí wà máa gbé lọ fún wa. torí pé tí ó bá ti di pé ó ti di kọ́sọ̀m fáwọn èèyàn láti máa gbé sàrà wà láti gbé sàrà àtúnṣe síláàtì gbogbo àti máa kiri tí wọ́n bu abọ́ kan wàláyé ọ̀pọ̀lọpọ̀ oníkọ̀ọ̀kan síbi sọ̀ láti. ìrìn àjẹpẹ́ lórí mátà. ó sì sọ gbogbo ládàtọ̀ láti ilé ìjẹ̀bi ti yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàrà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàrà yẹn ń bà wá ń bà wá wọ́n bẹ nínú sàrà táwọn èèyàn ń láfíríkà yìí ṣùgbọ́n dín yẹn wọ́n ti dà kótó di wọ́n ti pín in jẹ. àkàrà ni kótó di fún wọn fi wọn ti ta kankan mọ́ èrè rẹ̀ kótó di fún wọn fún yín jẹ kódà wọn máa bẹ ìyá alákàrà pé gbogbo èrè tó fi àwọn rà kó bá wọn jẹ àwọn àfẹ ta kankan sí náà ẹ mọyì wọn kàn wọn fún yín jẹ kú jẹjẹ nítorí pé iná ti mọ̀ pé àtàlẹ́ ah, ìdálẹ́nu náà ti ti sàrà tẹ́lẹ̀ náà lẹ́yìn kó kọ̀ọ̀kọ́ lọ́nkọ́ tẹ́lẹ̀ náà ọkàn fẹẹ di ẹyin níta kíkà ní pẹtọ fún mo fi lò yìí tó gbọ ẹ má fi mẹsàlá sílẹ̀ fún rubbish nonsense tó wàá fẹẹ ti sàrà kùkù lọ fún àwọn aláìní jẹ kó tó ṣe jẹ bẹ torí ẹjẹ tí wọn ń pọ jẹun nílé rẹ kó tó lọ mẹsàlá ìbáàbí òfin Ọlọ́run tó ń jẹ bá ti délẹ̀ tàbí kó sọ láti tó anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlọ wọn kọ́ kọ́kọ́ jẹun náà torí kọ́ mọ̀ àdékùn àti bá tètè sọ tó ń jẹ lọ́rùn ọkàn rẹ ò ní pọ̀ kàtọ́ sí di pé wájú ọlọ́run bá lọ wà. Náà. o ó. Ah. Láti sálámà sí. Àyẹ̀wò sọ̀rọ̀ bá àdìsílẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ ni ìtọ́jú náà ọkọ̀. Àyẹ̀wò sọ̀rọ̀ bá àdìsílẹ̀ lẹ́nu wọn pa wá lágbèjà níbi pé tó o bá rédíò lórí sọlá àkọ́pá tó o bá lágbèjà gan lórí sọlá àkọ́pá ṣùgbọ́n èyí wọ́n sọ yẹn ó ní í ṣe pẹ̀lú alimẹ́dínà ìlú àlẹ́ sọ̀rọ̀ bá àlẹ́ sọ̀rọ̀ pé ẹni tó bá bá ètò nínú ilé rẹ̀ kò sáré sí àti pa síwájú kótó kìlọ̀ wàá sọ fún ètò yẹn pípé tó bá jẹ́ pé àlùjáde bá yọ wọ́n tún wá síbí máa wò ilé àwọn mùsùlùmí níbí o ilé àwọn mùsùlùmí níbí so tó bá kìlọ̀ fún bẹ́ẹ̀ tí ọba gbọ́ tó tún wá ṣègbà náà lọ́ọ́ wá ìrànlọ́wọ́ ọlọ́run láti bàjá ìdí tí wọn fi sọ̀rọ̀ bá àti náà fi sọ̀rọ̀ báyìí nípa arákùnrin kan fún àwọn àṣọ ẹsẹ̀ sì gbéyàwó wọn á lọ sílé láti lọ wò ìyàwó rẹ̀ kí ẹ bẹ ti mọ̀ fẹni tó ẹsẹ̀ fẹ́yàwó tó bá wà ń ta yóò tún fẹ́ padà yé wò ìgbà tó wá padà sílé yẹn tó sì fẹ́ wọlé ìyàwó rẹ̀ sọ pé dúró ìgbé èdò wà èdò ti wọnú lé tọ̀ àlẹ́ sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ wọn á sọ fún pé àwọn ọmọ ìwo lọ́kọ́kọ́ kú nínú àwọn méjèèjì ṣéjò yẹn ni àbọ̀kùnrin yẹn pàtó yára sáré ti pẹ̀lú àké so àwọn méjèèjì sá kú gbàràgàrà àlẹ́ sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ wọn á fẹ́ràn pé àwọn àlùjànnú wà sọ́nà wà láwòrán èjò báyìí ẹ bá rí kan nínú wọn nínú ilé yín ẹ bá wọn sọ̀rọ̀ pé wọn fi lè yín lẹ ìdíkẹ́ kọ̀ọ̀kan máa yára fẹ́ pa wọn but ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ sọ pé eléyàn ní ti pẹ̀lú Madina nìkan àbí òye wa ó ní ti pẹ̀lú Madina àtàbí wa Muhammad sallallahu alaihi wasallam. ṣé kò sí mẹ́tíríkì míì tí ò ní tí ò lẹ́gbẹ̀ẹ́ kò sí. àbí àwọn àlè tó jìnnà yẹn torí pé tó bá jẹ́ pé sàárè lọ́ba rọ torí sára mọ́ láti tó bá ti pa kan wá tirẹ̀ ló bá wà lọ́nà tí ọ̀nà làwọn làwọn ṣe kọ́tọ́ ká kí ọ̀rẹ́. mọ́tọ́nà bá wà tọ́la ibi tí wọ́n ṣe òkú sí àti mẹ́sítéèjì sòtọ́ làlá táwọn yẹn ti ń gbà oṣù wa tó ti lẹ́jọ́ púpọ̀ dájú ilé ìjẹ́ oṣù jẹ́ ìrẹ̀ kí wọ́n ń sin òkú sí ìtòsí méjèèjì pé wọ́n á kẹ́kọ̀ọ́ ọmọ wa bá ìké òní lọ bọ́dà tó bá jọ̀tọ̀ lọ kẹ́kọ̀ọ́ ní lọ́ba torí dèrè kò ní ìtumọ̀ ẹ má sọ mọ́tíláṣí ilé ẹ̀kọ́ torí pé níṣẹ́ ni ọjọ́ pé tààrí nǹkan ẹ̀tọ́ sáà ń ṣe tó bá yẹ kí wọn láti máa máa lọ sí òkú yẹn sí ọ̀ràn àyà ìníkà wò nígbà tí wọn láti síwájú ẹ tó bá wá jẹ pé sàárè kò ti kọ́kọ́ síwájú mọ́sálásí ọ̀ràn ìníkà wò mọ́sálásí torí ẹ̀sẹ̀ wò béèrè yẹn torí àbọ̀lọ̀ sí òkú sí àgbàlá mọ́sálásí kẹ́hìn máa ọ̀tọ́ka ti sinú mọ́sálásí haram látara mọ́sálásí tàbá gbé jìnnà kí ni tuma rẹ̀ tí wọ́n láwọn àkídà kan ní pé ìgbàgbọ́ kan pé wọ́n yára lórí ìkẹ́ yóò ṣe kíni ọ̀pọ̀lọpọ̀ náà kẹsẹ̀ fún gàtẹ́lẹ̀ náà wọ́n wá kú ní ìsìn á pé bàbá tó kọ́ mọ́sálásí nígbà náà wọ́n kọ́ kò sí máa gbé lọ ẹ̀jẹ̀ ló ṣe bẹ́ẹ̀. mọ̀wúláyà ọ̀tọ̀ ọlọ́ọ̀ni mọ̀wúláwà ọlọ́run ló lówó wa ṣùkọ́ máa ń pe olùkọ́ olùmọ̀ ní mọ̀ọ́láyà ilé yẹn ó ti jọ́ọ̀nù àwọn ahmadiyya ahmadiyya náà tẹ̀lé àwọn máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ gbogbo àwọn tó wá láti Pakistan níbi àyẹn àwọn máa ń lo àwọn wẹ́ẹ̀dì yẹn ṣe àgbá ìmọ̀ ká pọ̀ mẹ́ yẹn nà àbẹ́ ẹ̀ bá lọ ẹ̀ máa àwọn akẹ́kọ̀ọ́ àṣọ mi tẹ́tẹ́ ìdàgbàsọ àwọn ẹ̀ náà bọ̀dé Sudan àwọn náà máa ń sọ fáwọn afáwọn pé màwùlá òun náà kò ṣòkò kí ẹsẹ̀ kóló tọ̀tọ̀ àwọn náà sọ fáwọn pé màwùlá ti ṣe màwùlá ti ṣe sọ náà kò ṣe náà ṣé ìlú ọ̀gá wa. Náà sóbi báyìí báwo kí wọ́n ti wọ́n tó fẹ́ sùn wọ́n sọ tó o ṣe tó fi ń sọ olùkọ́ ṣe lọ kà lọ́wọ́ kí lọ́ọ́ jẹ́ tọ́sọ̀ wọ́n sọ pé èmi ò jẹjẹ kújẹ wọn máa tó àbí mo jẹjẹ kújẹ mò ń sọ ewu nínú méjì tó ti dára o kó o sá sọ náà ẹni tó bá ti dára rẹ̀ kí kó o sá sọ àlọ́ alákàtúntò ọ̀gbẹ́ yìí wá torí àwọn ìṣọ̀kọ̀tò tẹ̀síwò tẹ̀sí wàhálà máa fi dẹ́ tó a ti sàrò aláka àwọn máa ti sàrò alágbogbo sọ láti kọ̀ kan èdè pé àrò aláṣọ láti tó lọ́ máa fi lọ́ máa fi ara máa fi so tó bá ti sàrò aláka ó sì máa lọ sí mẹ́sì mo bá ṣẹ̀rẹ̀ gbogbo sọ bá jáde mẹ́ ọ́ kà fún bíbá tó ń fẹ́ ẹ tó bá tẹ̀jọ́ kù jẹ́ kí wọ́n ti dà kó fún mi mélòó kọjá àdájọ ẹwà àtọkẹdẹ ìṣòwòkúrò àtọkẹdẹ báyìí àbí gààrí gààrí àtẹwà wọn kọ́ da gààrí sómi wọn tún wá ń tẹwà àbá ìwọ lọ fà á lábẹ́ òfin ọlọ tó kúkú gba tó bá ti so lọ́tọ̀ àbàdàn ó sì tún sọ̀rọ̀ àṣẹ tó bá ti lọ́ba ọkọ̀ máa wọn bá yẹ lọ́tọ̀ àṣẹ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله